sọ nípa èyí ó pàtàkì púpọ̀ kíkó náà wọ́n nípa ìtọ́jú òdodo. ìgbàgbọ́ òdodo eléyìí tí olú fún wa ẹ̀bùn ńlá ni ọ̀nà wo láwọ̀ fi sọ ọ̀nà ní a sọ púpọ̀ nínú sí alákọ̀ọ́kọ́ nínú àwọn akẹ́tẹ̀yìn a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 ṣọ́ra bá ti jẹ́ Munafiki mùnàfìkì iwa ìwà wọn oríṣi méjì ló pín sí ìwà mùnàfìkì oríṣi méjì alákọ̀ọ́kọ́ à ń kun ní nìfàkún àìtìkàdì nìfàkún àìtìkàdì ìjẹ́ mùnàfìkì nínú gbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ tó ní ìgbàgbọ́ àwọn mùnàfìkì nìyí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 gbogbo nǹkan sẹ́bálà nàbí sallallahu alaihi wasallam sọ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti ń yiri rẹ̀ wò wọ́n tún sọ kó òdodo wọ́n sì gbàgbọ́ dénúdénú kó òdodo là nàbí Muhammad sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ làwọn sàhábà rí ẹnikẹ́ni tó bá ní irú gbàgbọ́ yìí lọ́dọ̀ àwọn ẹni tó ní gbàgbọ́ tí ọpọlọ wọn sì kúrú jọjọ wọ́n mọ̀ pé ah kí lànà bí a fún yín jẹ sẹ́sì kí wọ́n ti rọ yín nìkan àbókùn wọn fi mú yín ni bẹ́ẹ̀ làwọn alágbàgbọ́ máa sọ ah, èèyàn kan sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ẹ̀ tí wò wò ẹ̀ tí wò bó ṣe jẹ́ òótọ́ sí ẹ̀ tí wò bó ṣe jẹ́ ẹ̀rọ sí ẹ̀ tí lódodo lọ́sọ̀. so tó o bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ wípé àìsí ìgbọ́ má nàá ti sọ ní ìdí ìgbà gbódodo lọ́sọ̀ọ́ tí mo bá ti gbọ́ ta ìgbọ́ mánàbí lọ́sọ́ mo ti gbà pé òdodo ni bẹ́ẹ̀ la gbọ́dọ̀ rí ọ̀dàmà wọ́n máa ń ka ìdánilẹ́kọ̀ọ́ fún ọ tọ́já lórí àlàyé lórí àwọn àdéhùn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn àlàyé yìí ọwọ́ agbó àdéhùn kan nínú àwọn àhàdé ọwọ́ ànitọ́ sáàtúngbélé yìí náà gbọ́ ni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 tọba ti gbọ́ àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́ gba pékin ní òdodo ni. àmọ́ tọba ti lè já nàbì nírọ́ tó nírọ́ là nàbì ń pa èyí á ti di kíni mọ̀nàfìkì nìfàákan i'tiqadiyyan ó ti di mọ̀nàfìkì nínú gbàgbọ́ rẹ̀ tọ́ ẹlẹ́kejì ó náà ní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 ọ̀nbẹ nínú ẹni tó ṣe é pé àwọn àdéhìí tí wọ́n máa kà àwọn àdéhìí kọ̀ǹdẹ́ni ètò ìsìnkú ànábì sallallahu alaihi wa sallam kọ̀sọ́rù rẹ̀ àwọn àdàparọ́ ni eléyìí tí wọ́n pa má nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àwa ti ṣe nígbà tá a bá gbọ́ kan nínú àwọn àdìsí tọ́já ti kọ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ma parọ́ rẹ̀ má nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó pè ní rọ́ pè ní rọ́ eléyìí ò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 tó ti kó dèdè wúrà òun náà ni wọ́n fi kọ́ nínú àlùjánnà tó di lọ́la gbẹ̀ndẹ̀ lùkìyà ẹgbẹ́ irọ́ ni anábì kọ́ lọ sọ̀rọ̀ bàbá yẹn ń polówó ọmọ rẹ̀ kí n fẹ́ni tí ó fẹ́ nítorí pálá yìí nílà tó o bá rí pẹ́nìkan parọ́ má nàbì sallallahu alaihi wasallam tó sì dọ́ lójú sádà ó pe ọ̀rọ̀ yẹn nírọ́ anábì kì í sọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀ ní al-Imam rahimahullahu ta'ala ọkọ tírà kan kéré ó kéré ní àwọn ìwé ìwé amútóbi púpọ̀ láwọn àǹfààní tó wà bẹ̀ àwọn tí rí nínú àwọn bá ń kà fún wa dáàmà tara rẹ̀ dáàmà sànàbì lọ àbí kìí sọ gbogbo àwọn nǹkan ìwọ ti mà nípa rẹ̀ ń kó o pe irọ́ tí wọ́n fẹ́ lọ́ má nàbì sallallahu alaihi wa sallam ní rọ́ torí kí wọ́n má bàa parọ́ má nàbì eléyìí kò sọ ọ́ dẹni tó pe ọ̀rọ̀ ànábì ní rọ́ ìṣe ló ń pe tí wọ́n fẹ́ parọ́ rẹ̀ má nàbì ní rọ́ kí wọ́n má bàa rírọ́ rẹ̀ pamọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹlẹ́kẹta nínú nǹkan tí ó sọ wọn náà ní kéèyàn máa kórìíra anabi muhammad sallallahu alayhi wa sallam la ilaha illallah ẹ̀dá kí lèèyàn fẹ́ sọ pé ǹjẹ́ yòókù ọmọ wa kórìíra anabi ẹ máa sọ pé ah rasul sallallahu alayhi wa sallam gbogbo àwọn mọ́mìnì ń ṣe wọ́n fi kápé àti ẹ̀wáyé nígbà táwọn fi wà láyé káti ẹ̀rá kájókòó tì í. ìṣe wá bí kọjá pé gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ táǹgbọ́ lẹ́nu àwọn olùmọ̀ ẹnu ànábì láti gbọ́ tààràtà ìṣe wọn kọjá pé gbogbo àwọn sọ̀rọ̀ àwọn pọ́njú eléyìí sallallahu alaihi wasallam tó kojú nínú ìgbésí ayé rẹ̀ wa àwa náà ń náà a gbìyànjú láti mú ìta lè mú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 ọkàn ń fà sọ́dọ̀ bàbá òun ọkàn ń fà sọ́dọ̀ yóò kí ni tó mọ ọkàn fà ebi fẹ́ kí ló dé tó fi jẹ́ pé tẹ́ bá ti sẹ́ títí látàárọ̀ lásìkò kan bá tó ẹ sọ pé tẹ̀sí látàárọ̀ ti tó ilé ti tó lọ báyìí kálẹ̀ ń lọ bá lé téèyàn bá nífẹ̀ẹ́ ń tọ́wà lé èèyàn máa ń sun bòmí ìfẹ́ tẹ ní síyàwó ìfẹ́ tẹ ní sọ́mọ yín ní kékeré padà sílé níṣẹ́ ó gbéwèé kalẹ̀ ó sì gbé sórí nǹkan kan ẹnìkan kẹ̀dé ni àti tó gbéwèé lé àti ìwé tí ń bẹ lórí ẹ̀ ọkàn gbàǹpadà nù ní gílẹ́sì sẹ́yìn ọ̀sọ̀ fún kọ́kárì a má tún fi irú rẹ̀ sáwádà máa ń èmi fi àwọn òwe tèmi ṣeré tó bá tún dánrú ẹ̀ wò tó bá jẹ́ pé gún ni ọ̀ wá dé èèyàn jọ náà màá sọ fún ẹ ìpè tíra pàtàkì púpọ̀ lọ́dọ̀ tèmi ìwé tèmi èmi ẹ̀ fi ṣeré kílódé kílódé tẹ̀lé ṣẹlẹ̀ ṣẹbi fẹ̀tẹ̀ ní sí ìwé yìí akramakumullah gbogbo àwọn àfẹ́ yìí àti tá a ní sówó ilé ìtọ́pẹ́lẹ́gẹ́ tọ́kànkà. sọyẹ kó tó ìgbẹ́tọ̀ yẹ ká ní sànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam sọyẹ kó tó nàá ah, ẹnìkan sọ pé actually wọ́n fẹ́ràn ànábì lóòótọ́ but uh, kò lè dàbí táwọn dádì àmọ́ mi iná dádì àmọ́ mi abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ síbẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ your daddy and mommy are more important than Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ ni. <laughs> ok kí ni nǹkan tí dájú àmọ́ mi fún ọ náà rí kí ni dájú àmọ́ mi fún ọ àwọn fún ọ bíbí wọ́n fún ọ ní bíbí àwọn náà bí ọ kí ni sanabi Muhammad sallallahu alaihi wasallam àwọn fún ọ náà mi gbọ́ ọ a anabi ọfẹ tara rẹ nítẹmí ọfẹ tara rẹ nítẹmí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 níbikíbi láyé tó fi délẹ̀ lárúbáwá tó bá rí àwọn ẹni tó jẹ́ pé àwọn ń tẹ̀lé súnà wọ́n mójútó ìlànà anábì sallallahu alaihi wasallam wọ́n kì í fi àti anábì sallallahu alaihi wasallam máa ṣeré wọ́n yìí fi ti pàlàbà fẹ́rẹ̀ wàláhì wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ìwọ tó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ sọmọ pé nǹkan kan ti ṣe ọ́ aburú ńlá ni aburú ńlá tó ṣe ọ́ òun náà ní wípé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 a gbọ́dọ̀ fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ kórìíra rẹ̀ sanabi wa sọ̀rọ̀ kan kasi gba ọ̀rọ̀ rẹ̀ sódodo nínú pa nífẹrẹ anabi sallallahu alaihi wasallam awa latẹ ike bá a ti ṣe máa sin Allahu bó ti ṣe sí àlàkalẹ̀ ọ̀la gbọ́dọ̀ tẹ̀lé wọn ni ká jìnnà sí kankan ọ̀ràn yẹn ni ká jìnnà sí eléyìí ní túmọ̀ sí pé àwa fẹ́ràn anabi sallallahu alaihi wasallam. èsì pé fífẹ́ràn ànábì di yorùbá lẹ́bù ìfẹ́ràn ànábì ní yorùbá lẹ́bù irọ́ lásán ni wọ́n lè pé ẹ káwọn òdìjọ́ ànábì ìjọ wò níjọ́ ànábì ànábì ò níjọ́ kankan wọ́n lè ní mú kú mú kẹ àwọn ń dídọ́ ànábì á àwòrán mi dáhùn ní ṣẹ̀fọ́n rẹ̀ yíyá àjọyọ̀ bí ayẹyẹ bí náà ló kún gbèsè ayé yorùbá. wọ́n ní táwọn bá tiẹ̀ wá kojú ká nàbì kí làwọn ti ọ̀dà jama ńjọ láti ra nàbì ìjọ gbẹndàlùkìyàmà ìjọ gbẹndàlùkìyàmà láti ra nàbì ìwọ wà á máa jó mùkúmùkẹ níjọ gbẹndàlùkìyàmà nǹkan sí ọ àjẹpá pa àwọn bàbá ń gángan àwọn ń báńdì káwọn náà tẹ̀lé yín torí jò èyí dùn bí wọn bá ti lùlù sí yàn dé tí o bá fẹ́ràn rọ tí o bá fẹ́ràn ìtànjẹ ẹbẹ́ ilẹ̀ ń takọ ọmọ yín ẹlẹ́ẹ̀ma wèrè tọ́gbà mẹ́sìn wọ́n ti ṣe gba wèrè mẹ́sìn àbẹ́ ìgbádùn ọmọ ń tẹ̀sí wọ́n tẹ̀lé lánàá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ wọ́n fẹ́ nú yẹ̀jẹ̀ rẹ̀ kọ́mọ ó lè bá àfẹ̀sìn yẹn lẹ̀ ẹ wọ́n á lọ gba wèrè mẹ́sìn ẹ̀yin lẹ́sìn lẹ́gbẹ́ràn ànábì torí tẹ ni ó túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ ń kórìíra ànábì sallallahu alaihi wasallam èmi ọ̀wá máa burú ẹyọ kan dáná ti ṣe fún wa tó fi lè wá lẹ́tọ̀ọ́ sí ká máa kórìíra rẹ̀ kò sí dáadáa dáná bì kan kó àlòmà rẹ̀ tó ti kó lè wúlò fún àlòmà rẹ̀ àfi káná bì ọkọ wa jù bẹ́ẹ̀ kò sí aburú kan dáná bì máa ń kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ kí wọ́n má rọ̀ọ́lù kí wọ́n má bàa sórí ibú sànàbí ó kìlọ̀ fún wa jù bẹ́ẹ̀ lọ sọlọ́wọ́tò rọ́bì wọ̀sálẹ́mù wọ̀ àlẹ́ yìí ṣé bí wọ́n ní wọ́n ti dá ẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí kó sì máa kórìíra ẹni tó bá ṣe àìdáa sí i ṣé kórìíra lọ́wọ́ ayẹ káṣí sànàbì sọlọ́wọ́tò àlẹ́ wa àlẹ́ òṣèlè wàláhì kìí ṣe kórìíra. bọ́yá àwọn òtí ìrìnà rí gbogbo eléyìí tọ́rọ̀ wọ adúrún kata nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa adúrún kata nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa àwọn nǹkan yìí pọ̀ ní dáadáa dáadáa dáadáa dáadáa adúrún aburú tó ṣèkìlọ̀ fún wa nípa rẹ̀ wọ́n pọ̀ lẹ́ni tó wá ṣe gbogbo rẹ̀ yìí fún wa tó ṣe gbogbo dáadáa yìí fún wa ìkórìíra lọ́yẹ̀ ká máa kórìíra rẹ̀ ẹnikẹ́ni tó bá ti ní ìkórìíra nàbì sallallahu alaihi lọ́kàn kó gbàgbé ó ti di ta ni mùnáfìkì nínú gbàgbọ́ rẹ̀ ó ti di mùnáfìkì nínú gbàgbọ́ rẹ̀ ọ̀nbọ màkàn sọ̀rọ̀ ọ̀nbẹ́ni tó kéré tí ọlọ́jọ́ orí sọ̀rọ̀ wọ́n sọ fún pé alábìwò láti ẹlẹ́sẹ̀lẹ̀ alábìwò alábìwò ó ti bá tara ẹ jẹ́ ó ti fẹ́ ṣe ara rẹ̀ ta oríire rẹ̀ ń padànù ẹnì kí esi ṣe bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ̀ ọjà ti rere abẹ́ Allah kọ́mọ́tà wà lọ lórí ibú má ya ọ̀bẹ nìkan jà fọ́kún gbogbo lémú ọmọ yìí lọ́sẹ̀ ọ̀ ọwọ́ atara ọmọ ọwọ́ ń bú ànájì ṣé àá máa bú ẹnìkan bí ìbá tẹni tá a kórìíra ayífẹ́nu sátẹ̀ nìkan kà kọjá pa kórìíra rẹ̀ ànábì àgbọ̀dọ̀ kórìíra rẹ̀. àgbọ̀dọ̀ kórìíra rẹ̀ ọkọ àtìyàwó ni àìgbọ́ra ẹni wá ṣẹlẹ̀ láàrin wọn ọkọ yẹn wá jẹ́ni tó ti pé máa tẹ̀lé súnà súnà sáwàdà. àwọn èèyàn ìyàwó wọn á fẹ́ dáta ọkọ àtìyàwó yẹn gbàtíyàwó wa ń rojọ́ ó ní ọ̀rọ̀ tọrọ òun ti mú mánu ní ní.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 kìí ṣe pé ìbẹ̀rù òdodo yóò fògùn bá yé ẹ̀jẹ̀ torí kọ̀tà dédé jọba àfikọ́ yìí kó gbogbo ògùn kà tọ́wọ́ àlù ọkọ̀ lọ́dọ̀ rẹ̀ ti tẹlomi lọ gbogbo ògùn kà tàdánwò ti ń bẹ lába rẹ̀ ọkọ̀ lọ́dọ̀ baálẹ̀ ti tàwọn yòókù lọ ìdínú yóò bẹ́ẹ̀ bẹ̀rù ẹnìkankan àfẹnitọ́ba sọ̀dà lábàá wọn ẹnìjọ́ pẹ̀kọ́ yí padà kọ́dọ̀ kọ̀ lọ ọmọ abẹ́rù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 ti ẹbọ a kì í kórìíra anabi wa muhammed sallallahu alayhi wa sallam kárọ̀ nà lọ o lè kórìíra ọba àdúyìn kí lọ́jà má kí ni ó ti fọ́ òun gẹ́gẹ́ bíi tani ṣé aguda aguda jẹ ṣé ń jẹ lábẹ́ gẹ̀ẹ́sì rẹ ni oníkàlùkọ́ lọ́lọ́tọ̀ọ̀tọ̀ o lè kórìíra o lè kórìíra balẹ̀ abayi kó sì má rí kankan ṣe fún òun gẹ́gẹ́ bíi tani olóòlà tẹ́kùn tó mi oní tìǹbù má nà tá a fi wà lìjẹ́ nà ni oní kéde wà nà tá a fi wọ́n àmọ́tọ́ bá dán o tó kórìíra nàbì sallallahu alaihi wasallam lọ́ngbọ̀n o déédéé àwùjẹ ni ọ̀bọ̀ jẹ́ bọ̀ jẹ́ bọ̀ torí nítorí bá ti bá mi láwùjẹ ibi téèyàn ti kú ló ti bá yàn ọdọwọ wa a kì í kórìíra nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú kó kórìíra rẹ̀ náà nítorí wọn dákọ rẹ̀ ọsẹnu rẹ̀ gún ó fẹsẹ̀ méjì bí ẹni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 wọn dápọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wa gbẹnu lọ́bí ẹni tó gbẹnu falágbàfọ̀ tí ò tí fọ̀ wọn ò tí bá fọ̀ dépò pé wọ́n tayọ̀ gbẹ̀. torí ẹ sábà ti dárúkọ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nínú àmì pé mi ò kórìíra rẹ̀ nínú kí n ṣe kí ni sallallahu alayhi wa sallam ẹ ṣàkíyèsí kankan láàrin ìṣẹ́jú márùn-ún asọ̀rọ̀ kan fúfi wa mú ká dárúkọ anabi lẹ́mẹ̀wá sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n lọ bá anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa wípé sẹ́ẹ̀rí ẹ̀yìn èèyàn yí báyìí àwọn ẹ̀kọ́ tí mò ń kọ́ yín ẹ gbọ́dọ̀ mójútó anabi sallallahu alayhi wa sallam wá dìde ọwọ́ àwọn ọ̀nà olè rẹ̀ nígbà tí anabi sallallahu alayhi wa sallam ti ń bá ìyàwó rẹ̀ kí ni tó bá ọ́ fẹ́ sọ́lọ́lá àlùsọ́lá tẹ́ ń rọ́jò rẹ̀ ó ti pọ̀jù tó àmì tí ó fi gbé ọ léèrè ni pé ìjọ ọ̀sán máa ti kórìíra àlẹ́bí báyìí torí ọmọ kí ìtara gbogbo àwọn kẹtí máa fa fáìlì yẹn yẹ òjò bá nà lọ. èmi ọ̀sọ̀ pé kọ́dà ẹ̀ tí ì pé pọ̀tù bẹ́ẹ̀ bá ti wí onísùnmi sallallahu alaihi wasallam tí mo fẹ́ sórí ire ní jama wọ́n fẹ́ sórí rẹ̀ albakilu mandokiri tó àyìndàwó fẹlẹ́mi sọ́lẹ̀ àlẹ́ ahun ojúlówó ahun lẹ́ni tá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ó sàtọ̀ láti torí di eléyìí a gbọ́dọ̀ kórìíra anabi wa muhammed sallallahu alayhi wa fà ló fi jápá àwọn mọ́mìnì tí rí tí ẹnìkan hùwà àṣà ìwà aláìlẹ́kọ̀ọ́ ìwà ọ̀yájú sanabi sallallahu alayhi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 iná ni wàá fi sọ pé ah, ẹnìkan wàá bú ànábì kí lọ́wọ́ á wà bẹ́ẹ̀ hmm, ẹ̀bá ànábì náà sì ti kú ẹgbọ́rọ̀ <laughs> gbàtà ànábì ti kú kí lọ́wọ́ à ń tẹ̀lé lánàá rẹ̀ gbàtà ànábì ti kú kí ló ń ṣe ìsìlámù ṣèbá ànábì tí wọ́n máa máàkì rẹ̀ ó ti kú torí ẹ̀ ẹlẹ́kẹ̀rin oná ní gbé kò kórìíra ànábì àmọ́ kórìíra apá kan náà ànábì mú wa tí wọ́n ní ká kúrún gbọ̀n káwá kó hánu báyìí bíi ti ẹran orúkọ ẹgbọ́n. la ilaha illallah sọmọ pé ta ló mú wa anabi sallallahu alaihi wa sallam wọ́n wá sọ pé nínú gbogbo nǹkan tí ń bẹ ní islam gbogbo ẹ̀ ló náà mú yàtọ̀ sí ká mọ́ ádá irun sí ádá irun sí sójú pẹ́pẹ́ kínní. nǹkan ti ṣe ọ́ tiẹ̀ bọ̀ nǹkan tiẹ̀ ó tiẹ̀ bọ̀ torí ẹ̀ agbọ́dọ̀ kíyè sára ọ̀dà máa ẹ̀sìn òsín nù nǹkan tí ìsẹ̀mí Yorùbá ìsẹ̀mí Yorùbá ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn ọ̀sábà sínú ìsẹ̀mí Yorùbá ó fi ṣàwàdà ó bẹ̀ má lè sí nǹkan kan tí Yorùbá fi ṣẹ̀fẹ̀ àwọn nǹkan yẹn ti máa yọ̀yàn fún un lọ́ẹ̀sìn torí ẹ gbogbo tó bá ti lẹ́sìn ló mu wá ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ kọ́dà kọjá ikú ìwọ ò tí ì ṣe ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ mọ́ wàá jọ jẹ́ pé ìkórìíra ló mú ọmọ sì máa ṣe torí tó bá jẹ́ pé ìkórìíra ló mú ọfà sẹ́yìn tó òfin máa ṣe ó túmọ̀ sí pé imáni ò ti fọ̀ ó ti di mọ̀nàfẹ́kì nínú gbàgbọ́ rẹ̀ ẹlẹ́karùn-ún.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 tọba ti lè kárú ọ̀rọ̀ yẹn mẹ́nìkan lẹ́nu ẹ tẹ̀ máa létí pé mùnàfíkì ni ọ ọ̀tá Allah ni ọ mùnàfíkì ni ọ̀tá Allah ni ọ ní sì jẹ́ kí gbogbo àwọn mùsùlùmí ọgbọ́ irú ìtọ́sẹ̀lẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam sẹ́nìkan fa àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam tí fi ṣe yẹ̀yẹ́ sàábì tó wá gbọ́ lẹ́nu rẹ̀ ó ni ọ. munafiki sì ni ọ máa mú ọ̀rọ̀ yìí tó ànábì létí òpùrọ́ ni ọ munafiki ni ọ máa sì mú ọ̀rọ̀ yìí tó ànábì létí gbàtí ó dọdọ ànábì sallallahu alaihi wasallam alukurani ti tiwájú Allahu ti fún ànábì níròyìn tó torí rẹ ẹni tí ń sọ ọlọ́mú àwọn nà ìlọsíwájú wọn ti mẹ́ẹ̀ ha tẹ̀tẹ̀ wa lọ́rùn ẹ sọ wípé mùnàfíkì ni ọ mùnàfíkì ni ọ bákan náà ọ̀tá ìsìlámù ni ọ màá sì mú ọ̀rọ̀ yìí dé etí gbọ́ gbogbo àwọn mùsùlùmí torí gbà lè mọ mùnàfíkì jàmà àfi tó bá sọ jáde àwọn ti tẹ̀jẹ̀ sínú wọn wá ń tutọ́ funfun jáde àti sọ pé mùnàfíkì léèyàn kò lè rọrùn àfi tásìrì bá tú báyìí gbàtó ti ti fẹnu ara rẹ̀ sọ jáde wípé gbogbo ní ọba kó ìfàsẹ́yìn báyìí nídìí ẹsìn Islam ìní dunu tóun alhamdulillah ìwọ náà ti fẹra rẹ̀ mùsùlùmí mùnàfíkì ni ọ ọ̀tá Allah ni ọ ó sì yẹ kí gbogbo mùsùlùmí ọmọ yọ ọkà ju bàjẹ́ máa ń kà lọ tọ́ba ló ń fẹ́ túbá wàláhì yọ̀ọ̀ka ju bá tẹ̀ ṣe máa kà lọ níta fojú rẹ̀ rí yọ̀ọ̀kọ̀ dé ti ojú Abu Lahab torí táwọn ti bọ̀ dáná lẹ́kọ̀ọ́ gbogbo gbà ní bí mùnáfíkì kàtọ́ wà ńlẹ̀ náà bá sọkọ́ sọ báyìí jọ báyìí kẹ́ ẹ máa gbọ́ntọ́ sọ á ó fi hàn pé lórí ibú làwọn mùnáfíkì bẹ́ẹ̀ mọ̀ pé tọ́ba sákò lẹ̀ tuntun lọ lùgbòmí ó tún bọ́ pa wá bẹ̀ á tún sọ so yóò sì máa sakanu yóò bá di àsakatu so àìsí ìsọjáde ní òsì ìdè kọ gbọ ìwọ sọjáde kó fi hàn gbẹmú náà fi kìnìún kọ gbà. torí di ẹlẹ́yìí báyìí ẹni tí bá ti ń dunnú sí pé ìfàsẹ́yìn fẹsẹ̀ là ìlọsíwájú wọn ó ti mẹ́hẹ̀ kí lórúkọ rẹ̀ mọ̀nàfíkì kì í ṣe mùsùlùmí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 káwọn tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam fún nítẹ̀kùn kọjá pé àwọn ni wọ́n sẹ́kùn àwọn ló bójú ọ̀tá wọn kí lè yọ ọjọ́ pé bí ọnú mùnàfíkì ni ọ tálẹ̀ ń tọ́ ẹ kó borí tẹ́lẹ̀ náà ibẹ̀ ni tí ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ẹ kó borí táwọn oníbídíà àwọn kèfèrí táwọn lọ́ọ́ ẹ fún wọn borí ni táwọn bá borí nítorí dájú náà ni pé ìfàsẹ́yìn ọ̀fẹ́ sin Allah torí ẹ̀ tí èèyàn bá ti ní ọ̀kan nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ká lọ mà dájú o ipò nítọ̀ ń tètè múnáfìkì nínú gbàgbọ́ rẹ̀ tọ́mátì pé èèyàn jẹ́ múnáfìkì nínú gbàgbọ́ rẹ̀ ó ti di kèfèrí iṣẹ́ kèfèrí díẹ̀ ó tún wá burú ó tún ti ti àwọn kèfèrí pọ́nbélé lọ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 wọ́n kọ́ wa nírọ́ pa ni kò yẹ kó jẹ́ pé nǹkan tó jẹ́ àyàbá ó wá yẹ kó gba ìpìlẹ̀ sọnù lọ́wọ́ wa òtútù lọ́mọ èèyàn máa sọ tó máa ti bí ẹ̀yẹ kíyèsí àwọn ọmọ yín tẹ̀bí tọmọ bá ti ń gbédè òtútù lọ́mọ ọ̀ máa kò síbẹ̀sẹ̀ lè ti pé kọ́ parọ́ náà ni wọ́n fẹ́ sọ ẹ̀yin nígbà fún kọ́ máa dodo tí ó fi máa kọ́rọ́ wa kọ́rọ́ tí irọ́ bá peléke yọ padà sọ ẹ̀yìn náà torí ẹ̀yìn náà lẹ́ padà tó máa kígbe pé ọmọ yìí ti ẹ̀yìn náà lẹ́ ń kọ́ dalẹ́ni tó mú fifty naira táwọn fi sórí tábìlì tí ọmọ tí o bá ti jẹ́ pé àwọn kan ti bàjẹ́ abẹ́yìn kan ti da ọ̀rọ̀ rẹ̀ rú yóò sọ pé mi mọ̀ mú un ìwọ ló mú un ẹ bá náwó rẹ ẹ náwó rẹ sẹ́ni tó fẹ́ nà wọ́n bá ti já lẹ́gba ẹgba yìí wá tọ ọmọ yìí la títí débi kórì pé a ah, jíjẹ́wọ́ tó ń jẹ́wọ́ ló kó ya jẹun o tí wọn bá jẹ́wọ́ nítọ́ dájú ni pé ìyá yìí ò ní jẹun máa ń fi mọ̀ṣúkẹ́lẹ̀ tọ́ba ti jọ́ mi wọ́n dàbí ọgbọ́n ẹ bá fi hundred naira ẹ tún fi dán o ọmọ tún mu torí ẹgba ẹgba nínà ọmọ kò pé kọ́ mọ oyé ṣe bàjẹ́ ìgbà tí lílu ọmọ tó máa ń lapa lára ọmọ kò jùgbà kọ́kọ́ lọ ẹ lórí ǹjẹ́ kọ́kọ́ já lọrẹ njọ náà ni ó dùn ma ọmọ padà sí ní ronú wípé ntí mo fẹ́ ṣe ní ìsìnkú kúkú jẹgba lọ ọmọ tó wá mú ọgọ́rùn náírà ẹ wá ń béèrè ní ọ̀tẹ̀ yìí pé tó mú náírà lórí tábìlì àìdákẹ́ ọmọ rẹ ah, ṣe ọmọ yóò wọ́n kó máa sọ̀rọ̀ ní ah, kúkú gbọ́ mi nígbà tí mo wọ́n àgbọ̀ pé mo àbúrò tìrọ̀ mára ìwọ ọmọ parọ́ ẹbí wà ló mú ti èmi parọ́ ẹ wo wo yín lọ o ọlọ́run mi parọ́ àwọn ọmọ ẹ̀sìn bá débi àwọn wọn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 ẹ̀ mú tiẹ̀ lọ́ọ̀bì kan ní ṣé kìí ṣe pé ọwọ́ alẹ́ tó ní mo fẹ́ wá rí ọ ni àwọn ọmọ lọ́ọ̀bì kan ní mo lọ́ọ̀bì kan ní yọ pẹ̀lú tó délé ilé lẹ́sìn wa lọ́mọ bàmọ́ ok this is life ah, ọmọ tó wò tàbí lè wa kọ́ yìí àbí ibìkan bàbá wa ni ok gbogbo ọwọ́ atrọ́p fóònù ọmọ anidadi mi ẹ sọ pé ẹ lọ́ọ̀bì ká ẹ̀ sí ilé ilé mọ̀lẹ́ wa gbogbo bẹ́ẹ̀ ló tọ́ ní ọjọ́ àrùn ìjáde kọ̀ọ̀ bẹ́ẹ̀ fúlàní lẹ́pọ̀ yẹn ní ká máa ń parọ́ wọn ètò ń yẹn fa tí yẹn bá ti ń parọ́ wọn gbọ́dọ̀ já so ọmọ náà bá bẹ̀rẹ̀ tọmọ bá wá bẹ̀rẹ̀ yóò sùn yín yóò sùn torí kọ́ máa ti ẹ lọ bí gbogbo ọgbọ́n tẹ gbọ́n èyí tó wọ́pọ̀ jù nígbà àwọn ọmọ padà gbọ́n jù bẹ́ẹ̀ nítorí pé ilé ayé lọ síwájú nípa àwọn ọ̀làjú kan tí ò sí nígbà táwa wà ń kékèké bá àwọn ọmọ ti wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ngbọ́n àgbóòdì tó ju tàwọn bàbá wọn lọ gba tí wọn bá ti ń parọ́ tọmọ bá ti ń ka mọ́ lẹ́nu mọ́gbàgbé ẹ̀ ìfi ọmọ padà ló fún wọn náà torí di eléyìí àìsọ̀rọ̀ láì parọ́ ẹmu kúrò náà ọ̀rọ̀ yẹn o ẹmu kúrò náà ọ̀rọ̀ yẹn olú ẹlẹ́dàá ni yá ayyuhalladhina amanu ttaqullah wa kunu ma'as-sadiqin.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 ká kọ́ra wa lódodo sọ nínú tí èèyàn máa fi kọ́ra rẹ̀ lódodo sọ ni pé wọ́n sọ̀rọ̀ láyéláyé ṣáàjú kò tó ronú táwọn ẹni tẹjọ jókòó bá ń dọ̀rọ̀ lẹ̀ tán dọ̀rọ̀ lẹ̀ tán dọ̀rọ̀ wọ́n ronú kò tó sọ̀rọ̀ nínú ronú ni ló ti máa kọ́ṣà ara rẹ̀ pé kò sódodo nù tí mo fẹ́ sọ yìí ni sọ. So àmọ́tọ̀ bá ti máa yára sọ̀rọ̀ yọrọ ti kọ̀ lẹ́nu rẹ tí ó ti jáde ah, astaghfirullah astaghfirullah ẹ gbọ́rọ̀ ìwé etí ronú kó tó di pọ̀ sọ̀ torí tó bá ti bọ́ ó ti pàkọ́ lẹ̀ pọ̀ parọ́ àìsọ̀rọ̀ làìparọ́ nínú wa mùnàfíkì ni ó sì wọ́pọ̀ iṣẹ́ yòówù èèyàn lè máa ṣe kọ́là tó fi dórí àwọn ẹni tó gbéra ọlọ́àfà òkúrọ́ lọ́pọ̀lọpọ̀ àbí sẹ́jálà àbí kí ni tùmọ̀ rẹ̀. abẹ́yìn ọmọ tó it was based on life. òun náà orí irọ́ ni wọ́n máa lé ṣe irọ́ burúkú lẹ́sẹ̀ wọ́n sọ pé orí ń tóòṣù kí ni wàá rí wọ́n rí ìrántí rẹ̀ òkúrọ́ burúkú wọ́n ọmọ ibi táwọn rẹ̀ wà ọwọ́ èèyàn wọ́n rí tó kùtà fi bá àwọn eléyìí tí wọ́n ti torí ẹ eléyìí túmọ̀ sí pé nígbà tó fẹ́ já díẹ̀ oníkó lọ má díẹ̀ wá adìẹ lọ̀rọ̀ wọn gbà ìwọ ti bá díẹ̀ jẹ́ kódà ó gbé orí adìẹ ó ló sì kankan gbogbo ẹ̀ lọ jẹ́ so irọ́ irọ́ tẹ̀rí yẹn iyì rẹ̀ rẹ̀ májọ jẹ́ pọ̀ mà parọ́ òdodo nípa ọmọ sọ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní alaykum bis-sidq fa inna as-sidqa yahdi ila al-birr wa inna al-birra yahdi ila al-janna wa la yazalu ar-rajulu yasduq wa yataharra as-sidqa fi kalamihi hatta yuktaba 'inda allahi siddiqa anabi sallallahu alayhi wa sallam ní òdodo ní ká máa sọ. nítorí kó dodo sísọ ó máa ń gbèyàn lọ di dáadáa ṣíṣe dáadáa ṣíṣe ẹ̀wẹ̀wẹ̀ ó máa ń ma wà lìjànà èèyàn ní yé sòdodo kó sì máa gbìyànjú àti rí kó dodo ló ń sọ ní gbogbo ìgbà tí ó sọ̀rọ̀ títí tí wọ́n fi pàkọ́ọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ Allah kólódodo ní lágbájá Allah irú orin yẹn wa anábìwá ni wọ́n iyyakum wal kadhib ẹ o. فإن الكذب يهدي إلى الفجور torí pé irọ́ pípa ó máa ń múyàn lọ síbi kéèyàn máa wọ̀ràn dànù wa inna al-fujura yahdi ila an-nar ìwọ̀ràn dẹ́ wẹ̀wẹ̀ òun máa múyàn láti lọ wọ náà ni ẹ̀rí pé yorùbá náà sọ pé ọmọ tí máa ń parọ́ yóò jalè irọ́ nípìnlẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ànábì wa ni èèyàn ò ní yé parọ́ ó sì máa gbìyànjú àti rí pé irọ́ ló ń pa gbogbo ìgbà tí ọba sọ̀rọ̀ títí sí Allah tí wọ́n fi wà kọ́ọ̀lì olúwa rẹ̀ sọ́dọ̀ Allah kó kpòrọ̀ ní lágbájá a ah, abẹ Allah kọ́ máa ṣerú rẹ̀ jama ẹ ká máa sòdodo lóòótọ́ ayé táwa wà lónìí ayé kò tọ́ ni àwọn èèyàn kó dodo a títọ́ ayé ọ̀tá ayé yẹ bó ṣe jẹ́ pé ọ̀lù ọ̀tá àlù náà ni ọ̀mà jẹ́ àwọn èèyàn ní bọ́ ọ wọn ò ní rẹ́pọ̀ pẹ̀lú rẹ nítorí òdodo tó ń sọ àìbọ́ wọn nítorí òdodo rẹ o àìrẹ́pọ̀ wọn pẹ̀lú rẹ o nítorí òdodo rẹ oore ní fún ọ oore ní ọ torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀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 kò sẹ́ni tó gbogbo oníkálukú ni rọ yẹ kí ni wọ́n pè ní rọ ọ̀rọ̀ tá a sọ tí ọba bí nǹkan ti ṣe wà mú ní wọ́n pè rọ nù. bíní ti kọ́ sọ pé láti ìgbà ti ni wọ́n pè lẹ́yìn. bí kọ́ sọ pé à ẹran ni mo fi ta yín láàárọ̀ yìí nígbà ni wọ́n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 bí ìgbà tí wọ́n ti ṣe o torí alẹ́ àná tá a gba bẹ̀ kọjá mo sáré pé ọkọ wa lọ ọ̀dà bíi ti tẹ́lẹ̀ bí ìgbà tí wọ́n ti ṣe kọjá mi lójú àmọ́ bí ìgbà tí wọ́n ti ṣe abadébẹ̀ abadé pé pákó wọn kó bẹ̀ wọn ò tí ì da kankéré sí i wọn ò ní kọ parọ́ ìwọ náà sọ ọ ní bí ìgbà tí wọ́n ti ṣe ìdí abájọ nígbà tá a débẹ̀ lánàá mọ́tò wa ọkọjá lórí ẹ̀ sọ̀yìn tí ọba dá wa lójú ká má máa sọ ń sọ pé ó mi lójú dàdà ntí ọ̀dọ́ lójú wàá sọ ń sọ pé ọ mi lójú ẹnìkan ní ọkọ parọ́ nínú tó kó àbùkù báyà jù láyé ẹnìkan fẹ́ sọ̀rọ̀ kàyà ọ̀ gba kọ́bọ̀ o ọ̀ jẹ́ lówó ọ̀ wà àbùkù sọ pé. tí yẹn bá ti dé ọ̀rá gádà tí yẹn yà sápọ́ọ̀sì ọba ń bẹ̀ igbe wọn ń pín iyọ̀ fáwọn èèyàn ni wọn bá dé ọ̀rá gádà kìí ṣe pé òní yọ̀ lé o àmọ́ bí nǹkan ẹni bá di méjì àìbínú sí tọ́ ni wọn náà bá lọ kọ́ fẹ́ gbayọ̀ lọ́ba wò nyányányá wọn ni bàbá ti dọ̀rọ̀ gánà tá a wà pósì ìbá pósì náà ni kò báyìí lọ wọ́n ní tirẹ́là gan wọ́n páàkì kalẹ̀ tí wọ́n pín iyọ̀ fáwọn yìí ah, agbọ́n ti pín sani agbọ́n ti ṣe kínní lọ́ba lọ́ba ti ń wẹ́ lọ lọ́ba àwọn pé ah, ẹ dákun bó wọ́n ti pín yọ̀ bí ìpè iyọ̀ báwo sani ń pín yọ̀ ah, wọ́n ní wọ́n pín yọ̀ bí ìpè yọ̀ bá ti wọ apọ́ọ̀sì apọ́ọ̀sì náà lọ ẹ̀wò dáadáa <laughs> Ọ bá tún mú yẹn ṣeré làwọn ọmọ nígbà ìyá títí ń gbọ́wọ́ fún yọ̀ ń bí lónìí ah, wọn ò ń bí o tàlọ́ wá fún yín ní information burúkú èyí ò tiẹ̀ mọ́ kìnìkà pé ìbínú tó ọmọ bá bọ̀ wá sọ́dọ̀ ọ ní ìròyìn kò ní láì jẹ́ jẹ́ ọ láì jẹ́ jẹ́ láì jẹ́ pé bàbá rẹ̀ láì jẹ́ pé yá rẹ̀ ọ̀wọ́ pé ọ̀pọ̀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 sọ̀kọ̀ wá dùn mọ́ wọn wọ́n wá dé bẹ́ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ orí pé kò dùn mọ́ wọn ọ̀rọ̀ yẹn ó kú máa nù ni wọ́n fi dá yọ padà wá bọ́ tí ó bù ọ́ fún gẹ́gẹ́ bíi tàn ó fi bàbá ńlá kú rẹ̀ dá torí kò dòdò lọ sọ ọ̀ parọ́ yọ ọmọ lórí pé ń dùn pé ó sì ní pé bó ṣe ṣẹlẹ̀ nu mo lọ bá pé bó ṣe ṣẹlẹ̀ nu kò ní lè padà wá bọ̀ kóun ó bọ̀ yàtọ̀ sẹ́ni tó parọ́ bákan náà ìwà ẹlẹ́kejì wa idha wa'ada akhlaf tí ẹni tí wà múnáfíkì ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá ṣàdéhùn yọ yẹ ẹ má lérò pé ẹ bá yẹn ṣàdéhùn òun ọkàn máa wò yín pé òun fẹ́ gà òun fẹ́ gà yín ókè ẹja ṣàdéhùn ká tọ́ ọ̀bọ̀ wé bọ́ bá tọ́ ọ̀bọ̀ wé irọ́ lásán tó bá ṣàdéhùn yọ yẹ lọ́mọ adé aláṣà tí àdéhùn ọlọ́wọ́ bá nìkan ni kì í yẹ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 ọ̀túnla mẹ́ta ni ẹ wá gbà nígbà tó ọmọ rọrùn kó ti parí rẹ̀ lọ́túnla méjì kó wá jẹ́ kíkún tó dé o ti bá wọn ká o ti lọ o ti gbé kalẹ̀ káwọn ó sì wọ́n mọ a ti ọ̀túnla méjì kó ti sọ fún ọ pé aṣọ yín ti rẹ́jì o bẹ́ẹ̀ bá fẹ́ lè wá gbé nǹkan yín ah ẹ bá tún la mẹ́ta lẹ pé ah nígbà tí ọlọ́run sì ràn mí lọ́wọ́ ló tètè parí yàtọ̀ sí ọ̀nà ọlọ́la ni kẹ wá tí yóò ti parí ọ̀ ọ̀ ebe ni mo sọ fún yín. <laughs> lẹ́ẹ̀bá lẹ́ẹ̀bá bá gbé bàbá ti sápò ṣọ́ọ̀bù ebi wọ́n ló ní ká lọ́la gbàtà ẹrí tí wọn á ah, tó fi àtẹlẹ nípa abẹ́rẹ́ fún mi lọ́wọ́ nítorí lábẹ́rẹ́ èkó tẹ lọlọ títí lọ fi lọ gbà sọ tàmáyà lọ́wọ́ nígbà tí o pàdé o so kájẹ ni tí wọn máa pàdé o àìpàdé o ìwà mùnàfíkì ni ẹlẹ́kẹta òun náà ni ìlà tómìnà kọ́ọ̀n tí wọn bá bọ kàtá mùnàfíkì yọjà mbà mùnàfíkì ìgbàanìjà máa gbé ọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀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 kò ní tọ̀ ó lè gbé ọjà lójú ọ̀tún lánàá tí ẹ̀jẹ̀ lọ wò bóyá wọn ò rí nǹkan fowó yìí rà mo bá tiẹ̀ rà tí mo bá tà wọn tún jèrè ń bẹ́ẹ̀ mùnàfíkì nù ọwọ́ àlọ́jà àtọ́lọ́jà títí nájà ó ti gbàgbé kówó sínú àpamọ́wọ́ tó ń gbé séjì ká àwọn alọ́kólóhùn ó kígbe àwọn ti kọ́ àpò wọ́n ti kówó.

ọgbọ́dọ̀ san padà náà torí pé o ti jàǹbá tó bá gbá yè tó kó pamọ́ sí ló fi sí tó mú kúrò ń bẹ̀ dípò kó tiẹ̀ dàníyàn kọ́ fẹ́ lówó lówó wọ́n wá jí owó ma lọ́wọ́ kò ní san padà lábẹ́ òfin Allah bákan náà ẹlẹ́kẹ̀rin ìdá ọkọ̀ sọmọkájọ́ tí mọ̀nàfíkì bá fi lè gbá yẹn jà yóò hùwà kòkì yìí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 ẹlẹ́karùn ìdá àhàdàgọ́dọ́ bí mùnàfíkì bá báyàn dá májẹ̀mú lọ́padà gbẹ̀yìn dá o mùnàfíkì yẹn dá májẹ̀mú kọ́ má gbẹ̀yìn dá gbogbo àwọn àwáyé àwọn náà ní wa àwọn mùnàfíkì ó wà nínú àdìsá nàbà Muhammad. صلى الله عليه وآله وسلم إليك عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنهما تبا تدع النبي صلى الله عليه وسلم كن أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدع النبي صلى الله عليه وسلم ولا هو مالكا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 ẹyọkan la rí nu mẹ́rẹ̀ẹ̀rin á ní nkankan kan nínú wà àti ti àwọn mùnàfìkì ń bẹ lára rẹ̀ àwa ní yé ròyìn rẹ títí tó fi pati kí làwọn àwa náà Ànábì ìlà àjẹsẹkẹdẹ tó bá yọ parọ́ tó bá yọ parọ́ wà ìlà àjẹsẹkẹdẹ tó bá wa idha wa'ada akhlaf tó bá ṣàdéhùn yọ yẹ ẹlẹ́kẹrin wa idha khasama fajar tó bá fi lè báyàn dà yóò hu àpòkì al-Imam Muslim ló gbé jáde ẹgbàá wa mi tún wa ẹ̀rí kan dákọ mẹ́rin bíi ó kù kan ẹgbàá wa mi wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu قال النبي صلى الله عليه وآله وسلم أن آية المنافق ثلاث متى أن لقير منافق إذا حدث كذب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 ń sọ Allahu Akbar nígbà tó ń ṣe ọ̀jẹ̀ niwọ́ orí ìjọmọ ọ̀jẹ̀ ló kù gbogbo ìgbà tí èèyàn ti jẹ́ báwọn eléyìí ọ̀tọ̀ ni tó gbàgbọ́ ọ̀tọ̀ ni ti ń ṣe nù yàtọ̀ sí ẹni tó yẹ pé nínú wà lásán ẹni jíjẹ́ mùnáfìkì tiẹ̀ wà ìṣe ìlò ń gàdé ẹni tó ṣe pé iṣẹ́ tí ń ṣe é hàn ọ yàtọ̀ sí ní ìyẹn ni pé ọ yẹ kápó lódodo ni ọ irọ́ lọ ọ yẹ kápó ìfọkàtà ni ọ ọ̀njàmbá ni ọ ọ yẹ kòkì kòkì ló ń ọ yẹ kápó ọ̀yà alágbèédá alágbèédá ni ọ ẹlẹ́kẹta òun náà ní pé tálákọ̀ọ́kọ́ tá a sọ̀rọ̀ ìṣe mùnáfìkì nínú gbàgbọ́ kò lè wáyé gbọ́dọ̀ mú múmi ní kò sí jọjẹ múnáfíkì nù gbàgbọ́ rẹ̀ ṣùgbọ́n à ń parọ́ à ń jàǹbá ẹ à ń jẹ́ alágbèédá aya ẹni tó ṣe wípé ọ ọ wọn ìwé sàdéhùn pẹ̀lú rẹ̀ kọ́ má yẹ múmi ní lè wúrú àwọn wa ó lè wúwa múnáfíkì àmọ́ gbàgbọ́ múnáfíkì kò lè sí pẹ̀lú múmi ẹlẹ́kẹ̀ẹ́ni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 aburu wọn láàrin àlùmà ó tu aburu àwọn kẹfẹẹrí pàmbélé lọ àwọn ọmọ àròkọ wa ni wọn nígbà tó sì jẹ pọta wa ni wọn ẹ sì mọ̀ pé alẹ ara láti sọ ọlẹ fún àwọn amúnáfẹfẹ nítorí pé ọdá wọn mọ Ọlọ́run ó nìkan lọ dá wọn mọ àwọn ò mọ àlè ọ ní nìyẹn nítorí pé tí ọba fi hàn wá àwọn ò lè mà ẹ àwọn ní àwùjọ wa lónìí nínú wọn làwọn ẹni tó ṣe pé yóò pera mùsùlùmí tó ṣe pé olóògbò ni olóògbò ni kì í ṣe mùsùlùmí mùnàfíkì ni ẹni tó pera rẹ̀ mùsùlùmí tó ti jẹ́ pé lóòótá ni abọ̀ ni irú àwọn eléyàn wọn kì í ṣe mùsùlùmí ti ṣe sọ ó ní òun agboolé tí wọ́n ti bí òun agboolé ibi tó òòṣà nìkan ni wọ́n gbàgbọ́ ó ní gbogbo wọn sì tún pera wọn ní mùsùlùmí ìgbà tí kò yé o ó ní abọ̀ọ̀sà ní gbogbo wọn tó dájú pọ́nbélé gbogbo wọn sì tún pera wọn mùsùlùmí ṣùgbọ́n kẹ́ ẹ máa wo nǹkan ó ní ìsìláàmù wọn tí wọ́n ń sẹ́wọ̀n ó lóun tó ń bá mi sọ̀rọ̀ yìí báyìí òun ti dàgbà débi kó n ti wọlé ọkọ ṣùgbọ́n láti dọ́dọ́ ti bí òun ó ń bẹ́ẹ̀ nù àwọn bàbá bàbá agboolé àwọn ẹni tó wọn ka má tí ò tí ẹ ṣẹlẹ̀ rí wọ́n dà kó ti pé látọ̀nà àti ṣe bí pọ́sálù àlọ́ ó ti sọ láti rí njọ́ka ó sì dàgbà débi kó ti wọlé ọkọ ó lè ti ọba ti ṣe sọ láti náà tóun rírí bọ́yẹ̀ kan nínú ìgbésí ayé òun lòun rí pé sálò àlá ló ṣe sọ̀lá àmọ́ tó bá sọ̀rọ̀ lọ́sọ̀ tó bá sọ̀rọ̀ bọ̀ ó ní mùsùlùmí làwọn náà kí lorúkọ ọdún wọn jàmá mùnáfìsì làwọn eléyìí ó ní nǹkan kan ṣe wọ́n rí láyé lágboolé àwọn fún fi ma Allah wọ́n máa ti ran rẹ̀ mára wọn ni lágbájá ló ń ṣe mí tàmẹ̀dò lọ́sà sí ó ní irú rẹ̀ níbẹ̀ nú agboolé àwọn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 وأني رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله أقامي لا تكن جاوين يا لغم títí tó fi jẹ́rìí pé kò sí ọba àkàtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah tí ó sì tún fi jẹ́rìí wípé ìránṣẹ́ Allah lèmi ànábì sallallahu alaihi wasallam tó sì fi máa gbé sọlá ti dúró tó fi máa yọ zakat tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wáàbò fún ẹ̀mí ara wọn wọ́n ti wáàbò fún dúkìá wọn ṣùgbọ́n Allah ni ó ti ṣèrò fún wa àfi tí wọ́n bá tẹ̀ sáwọn òfin ṣẹ̀ríà ṣùgbọ́n ìṣirò wọn lálùkìyàmù Allah ni ó ṣe fún wa torí ọ̀nà máa nù kálukú torí rẹ̀ gbogbo ẹni tó bá ti pera rẹ̀ mùsùlùmí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 torí pé tí èèyàn bá lóun ṣe islam tí wọ́n ń ṣẹbọ kò máa ṣe lọ́nà tá a fi rí torí tí mo náà fi kí n ṣe nù ní ti ń ṣe é hàn wá ó ní islam ìgbà tó fẹ́ hùwà tètè rí kò já rí ìgbà tó fẹ́ ṣèṣe tètè rí kò já mà kí lá máa pè é mùsùlùmí àmọ́lúwa ẹlẹ́dàá wa máa ní mùnàfíkì sójọ́ ní mùsùlùmí táwa náà ń pè tá a bá fi lé lọ́ọ́rí dáká ó di kéde kèfèrí ó di kèfèrí tí a bá pè múnàfìkì ó lè jẹ́ pé wọ́n ní wọ́n pé wọ́n máa sọ pé òun náà máa ń ṣe ẹgbẹ́ ògbóni òun náà pé wọ́n fẹ̀sùn jíjẹ́ múnàfìkì kà nítorí pé Islam làwa pé ń ṣe àmọ́ àwọn ẹni tí a lè jí ọ̀rọ̀ wọn dànù wọ́n ń sọ pé àwọn nídìí ẹbọ àwọn wa sọ pé ẹ̀sùn ní mùsùlùmí náà sì àmọ́ ọba yẹn tó ń ṣẹbọ sàǹsàn tó ń síwájú wọn tí ń kéde ẹbọ wáyé lọ́la tí ń kéde pé wọ́n ayé wọ́n tí ń ọba tó ti jọ mẹ́rin ọ̀kan láàtúbọ̀ ojoojúmọ́ náà fi ń nilele lẹ́nu ṣé mùsùlùmí kèfèrí kọ́dà kọjá Abdullah á sọ pé ni wọ́n ti èèyàn sọ ló kọ́ ni torí pé munafiki wọ́n pè munafiki torí pé ètò ọ̀hàn tiwa náà àtiwá eléyìí tó kúfúrú yín kọ̀ hàn sí wa sílẹ̀ ìbáyé tí múnàfíkì bá wa kú ńkọ sáàtì sọ láti ti la àbá àdìsí láti mọ̀ ya múnàfíkì ọ̀dà wa lójú látàrí ń tọ́sọ jáde lẹ́nu sáàtì sọ láti ti la àbá àdìsí àwọn ìyàwó rẹ̀ wá gbọ́ ọmọ ìyá inú ẹ̀sìn Islam kú ọ̀tá wa fẹ̀sìn Islam ti rí eléyìí sọ ọmọ ìyá tiwa torí pé àwọn ọ̀dà lóru papọ̀ máa tàpá.

ìgbà abdullahi ibn ubay ibn salul tó ọmọ rẹ̀ kọ́kọ́ wá bá wa muhammed sallallahu alayhi sallam ó ní wa nàbí sallallahu fẹ́ kẹ́ fún mi ní ìbora yín kan mo fẹ́ kẹ́ fún mi ní ìbora yín kan kí lọ fẹ́ fi ìbora sá ń fẹ́ torí bàbá gidi bàbá jọ dàrán ńlá ọmọ yọ láti gẹ́gẹ́ tí máa yòókù láti inú àlàyé ah anabi sallallahu alaihi wasallam aláàánú anabi bá fún lọ́kàn nínú aṣọ rẹ̀ wọ́n wá pàṣọ yẹn sínú aṣọ tí wọ́n fi bo mùnàfìkì la bí ìgbàgbọ́ àwọn yorùbá náà ẹ̀rí pé yorùbá ní ìsìn ọ̀daràn ọ̀sẹ̀ tí wọ́n ń pè lọ sí díẹ̀ sí lọ́mọ̀ọ́sẹ̀ tí wọ́n lé ó wá kọ́ àkọọ́lẹ̀ pé tó ń bá kú aṣọ ara mi òun ní kẹ́ẹ́ mọ̀rọ̀ pé yé tó lásán máa tutù mọ́kù la àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> kì í jẹ́ kí yọ̀ ọ́ jẹ́ o yọ àgbẹ̀ kùtì ẹ̀sìn pé kó mo ti lọ mọ́kàjà rí ó ní ẹbí síbi lá àwọn mọ̀lẹ́kọ̀ yẹra ni àwọn mọ̀lẹ́kọ̀ àyà ò ní jẹ́ yọ̀ jolú àyè yọ̀ jẹ́ yọ̀ jẹ́ ségèsì ọ̀la kọ́lá kan tó rẹ lómi zẹ́mzẹ́m àkàràmọ́kùnmọ̀ ọmọ wa gba ìbora ànábì sallallahu alaihi wasallam wọn wá fi sí bàbá la ọmọ tó dé wà nàbì sọlá ẹ wà ṣe sọlá ti sí bàbá ńlá ẹ sọlá ti sí tani gan la bàbá òní tí gbogbo èèyàn ti mà tọrọ òun jíjẹ múnáfíkì ti ọhún hàn báyìí gẹ́gẹ́ bí ìgbà tó òrùn bá yọ lọ́sàn gangan. anabi sallallahu alaihi wasallam máa ń palẹ̀ mọ́kùn wọn lọ Umar ní ẹ ní lọ alẹ́bìsọ̀lá àzọ́lá kí ní tèwà ọmọ aláàrí lọ tọ̀ ṣe bí ọlọ́run àjọjẹ́ ó ní bọ́ ọba tọrọ àforíjì fún wọn nígbà àdọ́rin òun ò ní foríjì wọn alẹ́bì ni bí mo bá mọ̀ pé tí mo bá ṣe ní mọ́kànléláàdọ́rin yóò foríjì wọn wọ́n ṣe ó mà ní alẹ́ ní ìṣẹ́sọ láti ti là alẹ́bì ẹ̀sà lọ́lọ́ nínú bọ́bá wù mí tí ọba sọ wù mí anabi ni n ó anabi wà lọ sallallahu alaihi wasallam bọ́bá ti sọ láti sí la ṣe é mọ̀ pé kéèyàn gún kọjá pa anabi sallallahu alaihi wasallam ló ti sọ láti sí yàn la oríire láàyè èyí náà bẹ́ẹ̀ nù kátó ẹ̀kọ́ máa dùn mọ́ mi ní pé ń láyé ànábì kí n kú láyé ànábì obìnrin kan ló kú wọ́n ní máa ń gbá mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ànábì tí máa wádìí gbogbo èèyàn pé ń bọ lágbájá àbò tàmẹ̀dó wà yàtọ̀ sáwa ó ní rẹ́nì kankan bàbá kan ti sàárẹ̀ ládùúgbò láti bí ọ̀sẹ̀ mẹ́ta kò lè má wà mọ́sálásí ó ti lọ́sẹ̀ mẹ́ta tó ti wá kẹ́yìn nìyí ó bẹ̀rẹ̀ sí bàbá lágbájá kọ́ kí lọ́kọ̀ ọkọ̀gùn anabi sallallahu alayhi wa sallam ani obìnrin lágbájá ńkọ́ tí máa tọ́jú mọ́sálásí wọn a ah, wọn anabi sallallahu ó kú lálẹ́ àná ẹ ala azantumuni kí ló ṣe yín tẹ ẹ fọ fún mi ètí rí tẹ tàmí lólobó àti ah, dàrú ọmọ yín lójú ni alábàá ni fọ́ǹsù ibi títà rẹ̀ wà lórí tẹ́ ọba dé bàkíyà ibi tí wọ́n ti obìnrin yìí sí anábì bá dúró ó ní kó tó sáfù lẹ́yìn o anábì bá tún ṣe sọ̀látul jánásà sí la yàtọ̀ sírù tí yín tẹ̀ ń tẹ̀ra yín dànù ẹnìkan kú ní ìsìn lè má mú márùn ó gbó wọn ọ̀daràn ògèdè ọ̀daràn ní ṣe sọ̀láàtì bọ́ dàrán la anábì sallallahu alaihi wasallam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 torí pé nítorí ẹlẹ́dàá wa bá ti sì torí sọ̀láàjà ànábì tó fi tan ìmọ́lẹ̀ sí sàárè rẹ̀ yóò máa bẹ́ńbẹ̀ dídọ́ gbẹ̀ndà òkè àmà akramakumullah alimá muslim ló gbádìí ti jáde tọ́ ṣé irú abdullahi ibn ubay ibn salul ọ̀gá àwọn mùnàfíkì pátá yányán yìí táwọn ti ṣe sọ̀láàtì sí la tó náà wàá rí malẹ̀ kò ní rí o kò ní rí tó ti tó bá jọ dànù kódà kó ṣe jẹ́ ẹgbẹ́ kàábà wọn ti ọtí tó ti bá àlè gbà ẹnìkan ò ní gbà ó jìyà náà ni. Ànábì wa ti sọ láti Al-Qur'ani bá sọ kalẹ̀. ولا تصل على أحد منهم مات أبدا ọ̀gbọ́dọ̀ tó ṣe sọ láti sọ́kù ẹnìkan nu wa tó kú ma. Ànábì bá ń kábàámọ̀ kí n ti mà kí n ti gbọ́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 làwọn bá ní à ọjọọ ọrọ pé yorùbá ọ̀gá òjò ọ̀rọ̀ tí ò abọ́kùkú ládùúgbò ní okúlókù àjẹkọ̀kù yìí máa gbé yín kiri ká ẹ̀yìn wá mùsùlùmí ká nítorí pé ọ̀nà ń gbà ọ yàtọ̀ sí tìyín òkú bá kú kò sí kọ̀rọ̀ kan wọn ahlùsùn náà tó kù ti kú mo rò pé yé torí pé àwọn ẹsẹ̀ bísínẹ́sì à ń lọ bí ológun wọn sì ní rí kókò yín kúta ìkókò wọn tún fi rán yẹn sí yín síjọ́ kẹta lẹ́fẹ́ ṣe ni àbíjọ́ kẹjọ àbókòjì ọjọ́ ká ti búùkù kalẹ̀ kẹ́tì mọ̀ báwa lẹ búùkù fún nígbà tí wọn lọ búùkù eléré alùsùn náà ṣẹlẹ̀ yẹn mo rò pé yé òkú kan wá kú nìsín alùsùn náà wá ti sọ láti jánásà sí lára àwọn ọmọ òkú yẹn wá gbọ́ pé tó bàbá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 alùsùnà pọ̀ níbi kẹ́nìkan wá sọ fún àfàsùnà ẹ pé ah, nǹkan máa jábọ́ lọ́jọ́ ìjọ kẹta nǹkan máa kán lọ́jọ́ ọjọ́ kẹjọ ah, nǹkan ti gbẹdẹmukẹ́ lọ́jọ́ ogójì ọjọ́ àwọn yòókù yìí lẹ́bùn kò ní dáa fẹ́bùn náà kíláwí kò ní dáa fún ẹ̀bùn náà ẹ̀bùn tó wá ń di fídíà kò ní dáa fún un nítorí pé islam làwọn ṣẹ̀sìn làwọn ṣe àwọn ò má fẹ̀sìn wówó kẹjọ yẹ yín àwọn ò má fẹ̀sìn wórí ibú oríire làwọn fẹ́ ṣe kò ní dá fún ẹ̀bùn ẹ̀bùn òfò ẹ̀bùn àdánù nítorí pé ẹni tí máa ń ṣẹ̀sìn nǹkan rádaràdà kì í jọwọ́ lójú àwọn ẹ̀sán wa lọ́dọ̀ Allah ọ̀rọ̀ ààbò mi ní tọrọkọ́bọ̀ pétorí mọ́lọ́ọ̀dì olókùú lónìí tó wá Allah ṣe yá Rabbi lápútọ́ọ̀lì mo rí kí wọ́n ń pa owó bẹ̀ lèmi náà bá lọ sẹ́mi kó lè gbé débẹ̀ ìyẹn wọ́kà o torí délé alùsùn lè ṣe rádaràda ẹ̀sìn làwọn máa ń ṣe wọ́n ẹ̀sẹ̀sì akramakumullah tí mo náà fi kíba kú àní ṣe sọ̀dáàtòl jànáza sí lára ó wáyé ká pàkíyèsí ara wa dáadáa ńlẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sáńpẹ̀rẹ̀ àwọn mùsùlùmí yẹn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 àwọn bàbá rẹ abọ́yadé ni wọ́n o lè fi à ń bọ̀ya ó lè fi sílẹ̀ òṣògìyà tó ọba kọ̀yìn sí oná kọ̀yìn sí ọ̀rọ̀ rẹ ọ̀dà torí ti ọ̀lọ́ à ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àgbẹ̀ gbọ́dọ̀ sọ̀kọ ni ẹni tó tiẹ̀ ká fi ilẹ̀ kódò ti gbé lọ kó yẹ sọ kọ́kọ́ lẹ kọ́ ẹ fún òṣòkò ní ọ̀bọ̀ tí ò fi kú ọbẹ̀ nínú àwọn Yorùbá tó jẹ́ ó ní kan tẹ́gbẹ́ kò sí é má kò sí é má bọ̀ lójúmọ́ kan fún un yóò sì tún máa tẹ́ra rẹ̀ dànù àwọn mọ̀nàfíkì táwọn wí nù yóò tún ló ń bọ̀ wá mọ́tíláṣí táwọn ọmọ wọn bá bí ma ó lò tà ló fún àwọn ọlọ́mọ tọmọ ọba bí ma ó lò tà wọn ní bínú ṣé mùsùlùmí làwọn eléyìí àwọn eléyìí ń ṣe mùsùlùmí torí tùmọ̀ Islam kò sí nínú ìgbésí ayé àwọn eléyìí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 ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ẹ jẹ́ apá àwọn nǹkan tá a mọ̀ bá ń ṣe tó takò ẹ̀sìn ká pàtì ká bá a ṣoríire torí kókó àfojúsùn wa ń di ẹ̀sìn Islam nípa fẹ́ wà lìjẹ̀nà àwọn ọ̀fẹ́ wọná wọn kì í ṣe Islam kú sórí ẹbọ kéèyàn wá wà lìjẹ̀nà ó ní wà lìjẹ̀nà torí kèfèrí ló kù torí di eléyìí abẹ́ Allah kọ́dà kókó tún nínú àwọn nǹkan eléyìí tá a fi tún ìmánì wa òun náà ní wípé a gbọ́dọ̀ tún tawhidi wa ṣe tawhidi a gbọ́dọ̀ tún ṣe. njẹ́ wọ́n pè ní tawhid oní sísè nǹkan nínú ó ní ifradullahi azza wa jalla bil ibada kasi allahu lẹ́yọ̀ kan ṣoṣo nínú ìjọ gbogbo èèyàn kéèyàn tó bá ti rí léyìí ṣe wàláhì ó ti tún ìmánì rẹ̀ sí tó o bá ti lè pátá òhídì sí orí dáadáa lọ wà tòhíd ó pàtàkì ó pàtàkì ó pàtàkì ju gbogbo nǹkan lọ torí tí o bá ti sí kò sí islam tí ò bá ti sí kò lè sí ìmánì ká ṣe Allahu lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ó pàtàkì púpọ̀ tẹwárí tòhídì yẹn oríṣìí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ à ń pè ní tòhídù rúbùbíyà ká ṣe Allahu lẹ́yọ̀ kan ṣoṣo nípa sẹ́ẹ̀rẹ̀ tí ń ṣe. akramakumullah tí iṣẹ́ bá ní í ṣe pẹ̀lú kakọ́lé kamalé tàlàbí lọ àwọn ọ̀malé ni iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú kakalé tàlàbí lọ àwọn kápẹ́ńtà ni tíṣẹ́ bá ní í ṣe pẹ̀lú kádásọ káránsọ tàlàbí lọ àwọn télọ̀ ni a lè gbé iṣẹ́ ilé mímá ká gbé fún kápẹ́ńtà gẹ́gẹ́ bá a ṣe lè gbé iṣẹ́ ilé kíkàn ká gbé fún bíríkìlẹ̀yà kápẹ́ńtà kò sí láyé tí ó ní ẹ máa pè mí bíríkìlẹ̀yà bíríkìlẹ̀yà kò sí tí ó ní ẹ máa pè mí kápẹ́ńtà kálukọ́ fẹ́ kọjá pé wọ́n mọ̀ máa iṣẹ́ òun tó ń kọ́ tó ń kọ́ yanjú kò ní fẹ́ kó gbé tẹ̀tẹ̀ lomi fún kó gbé tó ń fẹ́ lomi kò sẹ́ni tí ń fẹ́ kó gbé àyìnà gbòjò lọ́dọ̀ òun àbí kó gbòjò báyìí olùwà ẹlẹ́dàá wa ọlọ́lá pẹ̀lú ẹ̀tọ́ ga jù gbogbo sẹ́tọ́lùwà máa ń ṣe agbọ́dọ̀ nígbàgbọ́ pò nìkan iná ní máa ṣe ẹnìkan ò lè dé dídẹ́dà tani máa dẹ́dà.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 man khalaqahum la yaqulunna Allah Allah ní tó bá fi lè bi wọ́n léèrè tálẹ́ni tó dá wọn ò ń búra pípé wọ́n dáhùn pé Allah ò ń lo dáhùn ẹ gbọ́dọ̀ bá wórogún nínú eléyìí kẹmọ á sọ pé àwọn aláàlá lẹ lọdá yín àwọn arúnmalẹ lọdá yín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 bákan náà Olúwa ẹlẹ́dàá wa òun lẹni tí mú ní tẹ̀mí ẹnì kò sí tó lè fún ọ lẹ́mìí sí kọ̀ wá jẹ́ pé onígbàgbọ́ ipa àwọn àyè àwọn ni òtíjì okú òtí ṣẹbọ sí Allah tani òtíjì akú jama Allah tọ́ba wù ká kú lónìí sẹ́nìkan lè dá wa dó kò sẹ́ni tó lè dá wa dó ẹyẹ pẹ̀lẹ́ onímọ̀ tọ́jọ́ gbogbo àwọn àsàkásà yóò wúlò ẹyẹ wo ni ó di ẹyẹ pẹ̀lẹ́ ní máa tọ́jọ́ bẹ́ẹ̀ mọ̀ pé ẹyẹ pẹ̀lẹ́ náà ò ní kú láéláé Allahu azza wa jal òní máa fúnni lẹ́mìí òní máa gbẹ̀mí nínú sẹ́rẹ̀ oníke máa gbé ni ga bẹ́ẹ̀ni kan ló lè jẹ́ ká ga yàtọ̀ sí Allah kò sí ọlọ́ba tí máa gbé ni ga ọlọ́ba tí máa rẹ̀ nílẹ̀ ẹnìkan sí tó lè ní kí ìrẹ̀lẹ̀ ọbọ̀ kí ìfàsẹ́yìn ọbọ̀ nídìí sẹ́rẹ̀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

olúwa wa gbàkóso olúwa wa gbàkóso lálọ́ gbà máa lọ tẹ́lẹ̀ àkóso títa ni Allah ṣé màá bọ́ máa lọ́wọ́ ńgbà kan kì bọ́ lọ́wọ́ rẹ̀ ńgbà so gbogbo sẹ́tulù a máa ń ṣe ẹgbọ́dọ̀ gbàgbọ́ nínú pọ́n sọ ìmánì rẹ̀ rẹ̀ àwọn èèyàn tó wà láyìíká rẹ̀ àwọn onírú gbàgbọ́ wọ́n lọ́ máa tún wọn ṣe. wọ́n ní ah, ọ̀rọ̀ títí ń bẹ́ẹ̀ lẹ̀ ètò lọ́wọ́ nínú kọ̀ọ̀bá lọ́wọ́ ń ta Allah ló ṣe nǹkan yìí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 onìkan la gbọ́dọ̀ fi pè á gbọ́dọ̀ fi pè ẹlòmíì àwọn ìròyìn rẹ̀ onìkan la gbọ́dọ̀ fi ròyìn á gbọ́dọ̀ fi ròyìn ẹlòmíì nínú àwọn orúkọ ni Allah ẹ lè rìn títí kí ẹ débi tí ti pè ẹnìkan ní kò ni rahman rahim السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó o sì gbàgbọ́ báwọn orúkọ rẹ̀ yìí báyìí àwọn orúkọ tó ṣe gbé àmọ̀ nǹka rẹ̀ onìkan ló mú nǹkan ọkọ rẹ̀ eléyìí tán kọ tán sọ pé ninety nine names of Allah mistaken ẹ sọ pé ninety nine among the names of Allah. mọ́kàndínlọ́gọ́rùn nínú àwọn orúkọ Allah àmọ́ orúkọ Allah ò jù lọ àwọn àròyìn rẹ̀ onìkan náà ló tó jẹ́ bẹ́ẹ̀ pé ọ̀gá wa mọ̀ kó burú ẹsẹ̀ yóò wù ní ìsọkúsọ Allahu láti yóò wù fa'alun lima yuri bó ṣe ròyìn ara rẹ̀ ó ní àṣẹ yóò wúlò wọn ò bí ẹnìkan dáa tó lè ṣe nítorí wọn ò bí dáa torí nítorí bá fẹ́ ní ọ̀sẹ̀ nínú àwọn ìròyìn Allah olólayé òun náà ló lọ́rùn ẹ wá ń ròyìn bàbá kan ní à ẹ̀yin lálayé lọ́rùn ìsọkúsọ ọrọ kèfèrí bí tí burúkú ti wẹnu àwọn èèyàn ẹnìkan pé alayé lọrụ. alayé lọ́rùn báwo òun dà gẹ́gẹ́ bí Allah anabi gbẹtọ bá ròyìn rẹ̀ bẹ́ẹ̀ ó ti sàtìsẹ ó ti sọ̀rọ̀ kèfèrí torí ti Allah ló ń gbé yẹn.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 sọláàtì là ń fa ndojúmọ́ pé káwọn èèyàn máa wá mẹ́sàlásì kọ́ wá sẹ́sì adúrú ìjọsìn tó wà ní Islam ọ̀pọ̀ ọ̀pọ̀ tayọ gbogbo ìjọsìn wa Allahu la gbọ́dọ̀ máa gbé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 gbogbo ìjọsìn ọgbọ́dọ̀ jẹ́ ti Allah sẹ́wárẹ́ lẹ́kẹta yìí torí rẹ̀ ni olúwa ẹlẹ́dàá wa ló ṣe dá wa tí ọba yé wa ká mà torí ká lè máa jọsìn kò bùkátà jọsìn yẹn o àmọ́ àdánwò tó fi ṣe fún wa torí tí ọba jọsìn fún Allah ara rẹ̀ ńlọ sànù torí ká lè máa jọsìn fún ló fi dá wa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 ó Allah ló ti gbogbo àwọn nǹkan tori torí ká lè se fún Allah ló ti dá àlùjáná àti iná torí ẹni tó bá jọ́sìn fún yọ wà àlùjáná ẹni tó bá kùnà àwọn wọ̀ náà. azza wa jal kò dá wa tani bàbá ńlá kú ẹni tó gbà pé ọlọ́hùn lọ́dọ̀ òun wa sábà àpáwọn yẹn wá wàhálà tí wa pé ọlọ́hùn ta ló sọ pé bàbá òun lọ́dọ̀ bàbá rẹ ta bàbá jẹ gbogbo wa ti ń náà ni pé ẹ mọ̀ pé ọlọ́hùn ló dá yín ọlọ́hùn tó dá yín yìí lẹ́gbọ́dọ̀ máa iṣẹ́ ti gbogbo àwọn ìránṣẹ́ Allahu azim wa laqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut dájájú nínú gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan láti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde iṣẹ́ wọn tí wọ́n ń jẹ́ fáwọn èèyàn ẹ pè wọ́n lọ síbi kó ń sin Allahu lónìkan kó jìnnà sí gbogbo òòṣà kó jìnnà sí gbogbo òòṣà àwa wá ń fi pípó òòṣà láàfin àfi ń ṣe fáàrí báyìí sọmọ iye òòṣà tó wà láàfin èèyàn máa kọ́ lẹ́tẹ̀ láàfin òòṣà tá a rí àti òòṣà tá a rí kó bá yẹ kó tó ti gbẹ́sẹ̀ orí òòṣà lọ gbẹ́sẹ̀ lé ẹgbọ́rọ̀ kí á ní àǹfààní òòṣà tẹ́lẹ̀ ẹtẹ́ kí ni má lẹ̀ dàrí kí ló sì fọ òkúta lásán báńsá. akaramakomola iṣẹ́ àwọn aránṣẹ́ Allah kí wọ́n pè wá lọ síbi ẹ̀ jọ́sìn fún Allah olóòníkan ẹ̀ jìnnà sí àwọn òòṣà. tẹ́lẹ̀ bá yé wa ẹnikẹ́ni títọ̀ òhìdì rẹ̀ bá ti dá yóò jìnnà sáwọn jẹ̀mọ́ àránù àwọn onígbàpọ̀ kígbàpọ̀ àwọn ẹni tó sọnù yóò jìnnà sí wa lápèjọ títọ̀ òhìdì rẹ̀ bá dá kò sí bó ti darapọ̀ mọ́ àwọn alìjàmíyà àwọn jàmíyà àwọn sọ kò ní ròyìn kankan ọ̀dà nínú alukur'ani arikokora rẹ̀ ń olùgbọ́ basir olórí alim olùmọ̀ gbogbo àwọn ìròyìn yìí ń kọ́ bò láti ṣe àwọn sọ pé ọwọ́ abóse wà ń nítumà ajẹ́pẹ́ basirun bila basarin <coughs> alimun bila ajẹ́ kó olùgbọ́ ni láì gbọ́ olùrí ni láì rí olùmọ̀ ni láì nímà a'udhu billah tòtítọ̀ ìdìrẹ́ bá ti da òní darapọ̀ mọ́rọ̀ àwọn eléyìí bẹ́ẹ̀ náà làwọn ọmọ ìyá wọn àwọn Mu'tazila òní darapọ̀ mọ́ wọn ambọ̀sibọ́sí kọ́ máa ṣe fáàrí pé Mu'tazili nìwọ. bákan náà títọ̀ ìdìrẹ́ bá ti da sọ́jẹ́rù tọ̀ ìdìdá nàbì sallallahu ìníwá náà ń ṣe kò sí tàbí ṣùgbọ́n ò ní jẹ́ àṣàárí àwọn àṣàírà àwọn ò sí lórí ìlànà sànàbí fa àwọn sàhábà lẹ lórí rẹ̀ ambọ̀tìmọ́sí kọ́ mọ́ àṣefáàrí bí àṣàárí yàrá wa ọmọ pa burú mọ́ra yín bẹ́ẹ̀ ni kò sí bó ṣe jẹ́ màtúrídì tóbi wá sọ pé màtúrídì yàrá wa torí wọn ò sí lórí irú ìlànà sànàbí fa àwọn sàhábà lẹ lórí ẹ̀ òní jẹ́ mọ̀fọ́wérọ́ ó sì ní jẹ́ mushabbiha ó ní jẹ́ni tí wọ́n máa sọ fún àwọn ìròyìn Allah àmàtúmà rẹ̀ ó sì ní jẹ́ni tí wọ́n máa fi ìròyìn Allah tí wọ́n máa fi wé tàwọn ẹ̀dá rẹ̀ ó tiẹ̀ ní jẹ́ kùlàbíyà pẹ̀lú. o sì níjọ́ kan nínú àwọn ẹni tó ń ṣe gbogbo àwọn jẹ̀mọ́jẹ̀mọ́ tó ń kó káláyé nìsín bí kọjá ìkọ̀wáníyá àbí kọjá tàbílìgíyá gbogbo àwọn ẹgbẹ́ tó ń ṣe ìranu yẹn o níjọ́ kan nínú wa nítorí pé ó ti nàbẹ̀wò sallallahu alayhi wa mu torí àwọn ntọ́jà lọ́dọ̀ tiwọn ni ṣe kó yàn jọ kèé ṣe pé ntọ́jà lọ́dọ̀ tiwọn ni pé kẹ́sìn ọ̀dà torí àwọn sọ fún wọn ẹsẹ ahlu sunna àwọn awitọ wa ní tabiligi ni ọ orikó ní tọhídì ni ẹ tọhídì rògbòbíyá àdàpọ̀ mọ́ká lọ sísàárì bẹ́ẹ̀ náà ni tó bá ní ni ọ àwọn náà tọhídì rògbòbíyá àdàpọ̀ mọ́tí máa gbé bídíà lárugẹ ká máa gbogbo àwọn ẹ̀sìn kún ọjọ́ kan kí gbogbo ọdọ́ máa yá àwọn kẹ́ẹ̀dọ́ máa torí ẹ̀ tó bá ti dúró lórí tòhídì tó dáa ó lè sọ ìmánì rẹ̀ lábẹ́ pé ọbẹ̀ sọ ìmánì rẹ̀ ìmánì gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀ wà sọ kí ni wọ́n ń pè ní ìmánì òun náà ni ìgbàgbọ́ òdodo pẹ̀lú ọkàn ìmá sọ ìgbàgbọ́ òdodo ń jáde lórí ahọ́n ìmá fi ìgbàgbọ́ òdodo ń fi oríkèé hùwà tí ó fi jẹ́rìí i'tiqadun bil janan wa qawlun bil lisan wa 'amalun bil jawarih yazidu bit ta'a wa yanqusu bil ma'siyah àdìsọ́kàn wíwí jáde lórí ahọ́n fífi ṣe wà hù ìmánì yìí ọmọ nílékún tí ti ń jẹ Allah ìmá dínkù tí ti ń Allah ẹni tí bá ti ń tẹ̀ láti Allah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 ẹlẹ́kẹrin alìmánu bil rusul kágbà àwọn aránṣẹ́ Allahu gbọ́ ẹlẹ́karùn alìmánu bil yawmil akhir kágbọ́jọ́ kẹyìn gbọ́ ẹlẹ́kẹfà alìmánu bil qadari khayrihi wa sharrihi kagbà kádàrá gbọ́ rere rẹ̀ àtàbúrú rẹ̀ ó ká mọ̀ gẹ́gẹ́ bá a ti dópa wa mọ̀ èyí ń bẹnu alif bá ta ta tẹ̀sí Islam. tí ò yẹ ká pé mùsùlùmí kan ọ̀ma wọ́n ní ah bàbá orígun ìmánì mélòó mẹ́fà ni sẹ́ẹ̀ lè wí wọn fún wa ẹ sì tò kagba Allahu kagba àwọn màláíkà rẹ̀ kagba àwọn tíra Allahu kagba àwọn aránṣẹ́ Allahu gbọ́ ká sọ́jọ́ kan yìí kádàrà gbọ́ léèrè rẹ̀ àtàbúrò rẹ̀ àwọn orígun ẹ wàá yín sẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ ẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ mọ́ gba ọlọ́hùn kọ́ ó ń bùkátà nǹkan mẹ́rin. alákọ̀ọ́kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti gba ọlọ́hùn gbọ́ ọ gbọ́dọ̀ gbàgbọ́ pé ń bẹ tẹ́ gbà pé ń bẹ ẹbìrì ayé lè rí tẹ́ gbà pé ń bẹ sọmọ pé nínú àdúrà rẹ o ti sọ tó mú amọ̀ kọ́ gbà pé ń bẹ tó bá gbọ́ ń bẹ o sì máa gbọ́rọ̀ mọ́tí ń pè ọ́ tó dọ́ mẹ́ta ẹ gbọ́rọ̀ <laughs> ìwọ ló ti ní ọgbà gbọ́ yìí ọwọ́ ẹni tó bá yẹ pọ̀ ń bẹ sì máa gbọ́rọ̀ mo ti ń pè ọtún tó mẹ́ta ọ̀dá wa gbọ́dọ̀ gbà ìpolówó ẹlẹ́dàá wa fi mà pé gbàtà bí Ibn Taymiyyah léèrè pé bóò láti mọ̀ pé ọlọ́hùn bẹ́ẹ̀ ó ní ah báwo la fẹ́ fi ọlọ́hùn tó mú gbogbo nǹkan máa bẹ táwa tún máa wẹ́rì fún tó mú gbogbo nǹkan máa bẹ ẹ̀rí wò la fẹ́ wá fún ju tó mú máa bẹ lọ. à ń wẹ́rì fún tó mú gbogbo nǹkan máa bẹ a gbọ́dọ̀ nà àfi lára tó mú máa bẹ tí ò ti ti tẹ́lẹ̀. وليس يصح في الأذهان شيء إذا احتاج النهار إلى دليل torí kò sí nǹkan kan tó lè bá làákà ẹ̀ mú ma tó bá jẹ́ pé bá a ti wà lọ́sàn-án yìí ẹnìkan ni mọ̀ ń fẹ́ kó mú ẹ̀rí mẹ́ta wá lórí pọ̀sán la wà nísìn kí lọ́ọ́ kẹ́yìn ọ̀sán ẹ̀rọ akó ń bẹ̀ ni pé kọ̀dájú pórí eléyìí pé ẹ̀dá kùkìlà fẹ́ fi tẹ̀rí nìsín tó dúpọ̀ òrùn ti yọ lọ ọ̀sán la wà òrùn ta kálukú la afọ́jú kan mọ̀ kọ́ sàn la wa ẹ sá ti mú bọ́ta tóòrùn bá ti pa kí ni ọ̀sán òrùn wà lójú sọmọ sá ọ̀sán la wà ẹ torí rẹ ọlọ́ ẹ̀ǹbẹ̀ tí ọba sí sáwà lè wà á lè sí torí ẹ a gbà pé ń bẹ sábà gbà pé ń bẹ níbo la wà lè bọ́ sí tí ò rí wa. kó la lè sá pamọ́ sí tójú rẹ̀ òní tó wa àgbà pé ń bẹ ni wọ́n dára sí pọ̀ torí tá a bá gbà pé ń bẹ ajínigbé òní sí tá a bá gbà pé ń bẹ dánàdánà òní sí tá a bá gbà pé ń bẹ àwọn ọlọ́sà kan wọn ò ní sí tá a bá gbà pé ń bẹ abatẹnijẹ́ kan ò ní sí nítorí kókùnkùn ló fi bora tó ń fi ba tọmọlàkejì jẹ́ o lérò pé ńgbà táwọn èèyàn ti rí ọ ọlọ́ọ̀hún náà ò rí ọ. táwọn èèyàn bá gbà pé ọlọ́hùn bẹ ayé ọba rojú ọba tòrò ṣùgbọ́n ìgbàgbọ́ lọ pọ́jù fọmọ èèyàn tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́pọ̀ agbọ́dọ̀ tún ṣe jàmá agbọ́dọ̀ agba gbọ́ tá a bá gbàgbọ́ agbọ́dọ̀ gbà pé ń bẹ́ẹ̀ bọ́ba ń bàálù ń ṣe kọ́fẹ́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 ọ̀rọ̀ ọlọ́run kí bàálù òtún bẹ́ẹ̀ já tán kó tún ní kọ́ lọ jẹ́ kọ́ lọ jẹ́jẹ́ kọ́ sọ̀ lálàáfíà àmọ́ ní ìsìn fẹ́ kẹ́ kú bá kí lẹ fẹ́ sè kẹ́yìn ọkọ̀ kú pẹ̀lú ìmánì sí ẹ má pè nǹkan mí yàtọ̀ sí ọlọ́ àsìkò tó ń sè yà Allah yà Allah orí pé nǹkan kan yìí gbára ni yà Ibrahim Niass yẹ bọ̀ <laughs> ọ̀kẹ́ ni yà Ahmed Tijani Tijani Tijani báwo ta ni jẹ́gbẹ̀ẹ́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 ó lè kọ́ wípé wàá kú tó ń ti aburú ti ń ṣẹlẹ̀ wàá kú ṣùgbọ́n òun ṣàforíjì fún ọ nítorí ọ̀nà tó gbà kú tó sì pé nǹkan míì yàtọ̀ sóhun tó fi kú ẹ̀sẹ̀ kákan máa bẹ láyé náà lọ ní títí tànàbí yìí ṣe dé ṣe ń sọ́pẹ̀ lórí rẹ̀ nù ọ̀dàgbà débi pé ògbọ́ wọ́gàn ní gbádùn mọ́ òní gbádùn mọ́ gbogbo ẹran dàbí páálí lẹ́nu rẹ̀ wọ́n máa sọ sórùn tó máa chájì kó tó di kó lè sọ̀rọ̀ lọ́kẹ́ á ní ìdùnnú rẹ̀ náà mo gé ní ìdùnnú máa ń bẹ̀ ti rọ́ lásì. ọba ṣètò lámàjàmá ọ̀dà gbàdébì kan wọn náà rí pé ayé ti sọ ẹ ìyẹn kan para rẹ̀ ni torí kó tún lè dàgbà débi tí wọn nílé gbé ọ̀hàn má tí wọ́n máa tì ọ́ mánú lé lórí bàbá ń kọ́ ọmọ fẹ́ kí wọn ní wọ́n ti rẹ́jú ọ̀rẹ́jú ọ̀yájú lẹ̀ àmọ́ wọ́n wò pé tọ́ rí ọmọ ìgbéwà ẹ̀ wọ́n á kó sọ́yẹ́ pé bàbá tó ti dàgbà tó ti gbọ́ burúkú gan náà mọ̀ pé lágbájá ń kó ti kú tàmẹ̀dó ń kó ti kú ẹ̀mí ti ní tó ápùn ah, báyìí. ebi wọn náà lọ ń bẹ rè ogun ó ti gùn <laughs> pé kéèyàn fún bẹ gbogbo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

وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ملك أقوى له àwọn mẹlẹka yìí nínú pípọ̀ wọn òun náà ni wípé ìgbà tá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ sí sámà ànábì sallallahu alaihi wasallam sámà ń gbin ní gbégbé ńtọ́fẹ́ rọ́ kẹ̀kẹ́ wó dànù kí ló fà á anábì kò sí àyè téèyàn lè kí ọmọ ká mẹ́rin bọ̀ báyìí àfi kọjá pé ní bẹ́ẹ̀nbẹ́ bóyá ní dúró bóyá ní rúkú bóyá ní foríkalẹ̀ láti tìjọ́ tó lu àti dáa títí láéláé tó ìwọ tó ní kò ṣe islam tó ń tan ara rẹ̀ dànù àbí tó ń ṣe islam súkẹ́súkẹ́ tó ní ìbá àná là ń ṣe islam ó dá nǹkan kan mọ̀ ẹ wo táwọn mọ̀lẹ́kà ṣe. àwọn mọ̀lẹ́kà yìí wọ́n kì í jẹ wọ́n kì í mu wọ́n kì í sùn. ò sì sọ fún wa pé mọ̀lẹ́kà máa ń ma. sọ àwọn mọ̀lẹ́kà wọ́n kì í Allah. nǹkan tó fi pa wọn láṣẹ ni wọ́n máa ṣe wọn bẹ náà màlẹ́kà ti ń ṣọ́ wa wa níwájú wọ́n ṣọ́ wa àìmọye aburú ọba ti ṣe wa ṣùgbọ́n àwọn fi ń wa àmọ́ tí àkọọ́lẹ̀ kan bá wà tí aburú ó ṣèyàn náà ni àwọn o ó sì rí péńjọ yẹn azkaru sabah azkaru mẹsà èyí tí islam ní kí máa ṣe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 báwa bí olúwa rẹ kó tiẹ̀ pàwárùn ìyá yìí ti pọ̀ jù yóò ní bó ń ibi tẹ́ ma bẹ gbére kése ti wà abẹ́ Allah kọ́ wa lọ wá ná gba àwọn màláìka yìí gbọ́ ká nígbàgbọ́ pé àwọn ẹ̀dá kan jẹ́ màláìka ọ̀nà kan bẹ tá a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 Israfil malakul maut àwọn eléyìí ọyẹ ká mọ ọkọ àwọn ebe mama Jibril olólùwà máa fi sẹ́ran tí mú wá fáwọn anabi Mikael ńláfisọ́ lírọ́jò bákan Israfil oníọ̀fẹ́ atẹ́gùn sí ìhó ní ìgbà tí ìgbéǹda kìyàmà bá tó láti ìjọ tó lu wa ti dá ni ihò yìí ti wà lẹ́nu rẹ̀ ó ń retí àṣẹ ọlọ́hùn tó bá tẹ́ nǹkan dé a ti sọ pé tó bá lọ dé èèyàn wọn bá ti fẹ́ wò kí ni ó kẹ̀ ń ṣẹlẹ̀ rí tòṣùgbọ́n àwọn màláíkà àwọn ètò àpàṣẹ ọlọ́hùn òun gbé sẹ́nu ìrètí àtẹ̀yìn ọmọ ìyá lè pé mo súfèsì òṣùgbọ́n màláìkà náà mọ́lẹ́kùlmọ́ọ̀ gbogbo alágbọ́dọ̀ mọ́ màláìkà kùnú yéésì Azrail malakul maut orúkọ rẹ̀ ni malayika kú bẹ́ẹ̀ ló wà nù alukur'an bẹ́ẹ̀ ló wà nù sunna anabi sallallahu alayhi wa sallam inú àwọn tó yẹ kó tún mà àwọn náà ni Raqib àti Atid àwọn tí ń kọsẹ̀ wálẹ̀ nínú wọn tó ni Munkar àti Nakir àwọn ẹni tí wàá bá wa nu sàárè bára wọn bá ti bò wá mọ́ sàárè nínú wa wọn ni Ridwan ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹnu àlìjánà Máàlìkù ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ti so gbogbo àwọn màláíkà yìí alayhimus salam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 a sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ táwọn àtìrà Allah bíi àtàwòrọ́ ètò wọn fún ànábì Musa alayhi salam al-Injil tí wọ́n fún ànábì Isa alayhi salam az-Zabur tí wọ́n fún ànábì Dawud alayhi salam a ní ìgbàgbọ́ sí pé Allah àwọn tírà kan kalẹ̀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 yàtọ̀ sí taurata yàtọ̀ sí injila yàtọ̀ sí zabura yàtọ̀ sí sọ́fọ̀fọ̀ ibrahim agbàpọ̀lù ẹlẹ́dàá wa sọ àwọn tíra kankan lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń jókòó bẹ́ẹ̀ àmọ́ pé kí n gbà wọn òwe ń gbọ́ lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ kò sẹ́ni tọ́bíọ̀ láà sọ pé wà á nu bíbélì oríkẹjọ ẹsẹ̀ kẹwàá kí ni jẹ́ kí la fẹ́ ti ṣe wọ́n wá nínú mẹ́tẹ̀mú láéláé ìwé àwọn aránṣẹ́ ìpè wọn sọ pé kíni kọba àjẹwé àwọn darandaran kí la fẹ́ fi ṣe torí pé wọn ò bí kọjá ló gbàgbọ́ nínú tó bani lọ́kẹ̀jẹ́ láwùjọ wa òun náà ni pé ọmọ mùsùlùmí dáyà kama nínú alukur'an kọ dọ̀rọ̀ kama nínú ọ̀rọ̀ muhammed alayhi wa sallam òní ọmọ wa mọ̀ kọ́ wa nù bíbélì orí ẹsẹ̀ nínú ìwé àwọn nínú a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 ìyẹn tó bá jẹ́ pé ògidì rẹ̀ gan tí Allahu sọ̀kalẹ̀ bá ń bẹ á ń bọ̀ sí bọ́ sí ti tọwọ́ bọ̀ tí wọ́n ti rẹjú hàn tó ti yàtọ̀ sí tólú ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ àbí ti sọ̀wé kalẹ̀ léde English ìwé wo lọ́sọ̀kalẹ̀ léde Yorùbá gbogbo ẹni wọn wọn ṣe translation original gan original gan wọn ti tọ́ bọ̀ èyí tọ́ bọ̀ translate. torí ilé alukur'ani ni wọn fi ránṣẹ́ sí wa o sí ọ̀rẹ́ láyé ọmọ nǹkan kan pa alukur'ani lọ ha sórí nǹkan sí ọ wọn náà ti lọ kan náà àwọn kwaya o ti jẹ́ mùsùlùmí ọ nǹkan sí ọ kí ló ń kwa tó ń fi kwaya torí alukur'ani yẹ kó o sì máa nípa súnà nàbì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 tọ́lọ̀ bá ti ṣe náà kan ṣe sọ láti sẹ́ni kan lára wọ́n kò nítọ̀ ní mùnàfíkì ànábì fẹ́ ṣe Umar ní kọ́mẹ́ ṣe kí ló dé sọmọ náà ti rí nǹkan kan mú. ọ̀lọ́ dánilẹ́kọ̀ọ́ ọmọ nǹkan kan pẹ̀ sí Allah ọ̀dájú pé ìtọ́ nǹkan náà ni wọ́n náà máa ọ ọ̀hún àwọn apẹ̀rẹ̀ àrẹ mùsùlùmí àwọn máa sọ pé àdàmàdì mùsùlùmí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 tí ọba wa wọlé mà ńkọ tó lè burú bàjẹ́ ju báyìí náà lọ gbogbo mùsùlùmí lọ ẹ̀kọ́ máa kúrò ànìkè wọn yìí lọ lékè nítorí wàlímà wọn fi wàlímà wo oúnjẹ ni ọlọ lékè ọlọ ọmọ kí ó ké dáadáa kí ètò ṣe kàkúkà ìkàkúkà yóò lẹ́vù ọmọ kí pẹ̀lú tajwid olú ẹlẹ́dàá sọ pé wà rọ́pìtìlẹ̀ Al-Qur'ana tartila bákan náà ìtumọ̀ mọ́ kéèyàn ó yẹ kí n mọ̀túmọ̀ ise torí pé iṣẹ́ ni t'Olúwa fi ránṣẹ́ sí mi tí n bá gbàgbọ́ yé iṣẹ́ rẹ̀ tó mo ti fẹ́ tẹ̀lé. torí ẹ tó bá jẹ́ mùsùlùmí tó ti mọ alukurani ké tó ń sin gbìyànjú láti gbẹ́sìn rẹ̀ yé àmọ́ òtí ìlà alukurani eléyìí tó ṣe pé tuma rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè application wá sálmàdínà. sọ̀tà bá wò dárí pọ̀ lẹ́tọ̀ọ́ sí ká fún àfọ̀ kó lè bá gbẹ́sìn rẹ yé kọ́mọ́jà ni lọ́yẹ́ kórí gbàǹdùkú àtòdó ló fi ṣe Islam alukur'ani yìí lẹ́yìn tá a bá gbọ́ yé à ń bùkátà láti máa ronú sí ní tí ń bá wa sọ àfẹ́lẹ́ yẹ tẹ̀dẹ̀ bọ̀rú ní alukur'ani.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 yọba tó a sọ nǹkan náà alukurani lọ́ba tán ó ṣe ló tá a dá mọ̀ ẹ́ ibà àmàlẹ́kà forí kalẹ̀ fún wọ́n sọ náà alukurani kò túmọ̀ sí kó ti di ntọ́ tẹ̀lé so ilé kí ó ní ọ̀nyàdú ẹ̀fọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ló ní wọn rántí wa gbogbo ntànàbì tí allah ọba fi báwí àwa ní báwí àyàfi tẹ́lẹ̀ bá wa pé eléyìí tànàbì ni yàtọ̀ sí tẹ̀yìn àlùmọ́ọ̀rì.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 ntọ́ yẹ káwọ́ ọmọ sojú kòkòrò rẹ̀ ní pé kí la sílẹ̀ dọ́jọ́ náà kí ni tẹ́ ẹ rí tá a sílẹ̀ tá a rò pé látàrí rẹ̀ olúwa ṣàánú wa ẹni tó bá ní kò sí dọ́gbẹ́ dàlùkìyàmù kèfèrí ni o kèfèrí ni za'ama alladhina kafaru alla yub'ath qul bala wa rabbi la tub'athun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 kí ni si sí ọ ìwọ nìkan lọ́ọ̀dà mọ́ nínú pa gbàgbọ́ gbọ́dọ̀ gbẹ̀ǹdẹ̀ ń bọ̀ ọ̀nà nìkan gbàgbọ́ ẹni tí wọ́n si sí wa nù sàárè pé màláìka méje obì wa lè rìn nínú tó tún ṣẹlẹ̀ sí wa ọ̀nà nìkan èèyàn lè bá ìkẹ́ pàdé èèyàn lè bá yá pàdé nínú tún gbogbo wọ́n sì fi hàn àga rẹ̀ nínú àlùjáná tẹ́lẹ̀ wọ́n ti pààrọ̀ rẹ̀ pẹ̀lú àyè míì fún ọ nínú jahannam ẹni tó ṣoríire ààyè rẹ̀ ní tẹ́lẹ̀ nínú ná wọ́n ti pààrọ̀ rẹ̀ fún ọ pẹ̀lú àyè míì nínú àlùjáná so gbogbo eléyìí òdodo ni o òdodo ni o gbogbo dání yóò ṣẹlẹ̀ ń dọ́gbìn dàlùkìyàmà o tún gbọ́dọ̀ gbàgbọ́ títí tọ́mọ àlùjáná ò fi wà àlùjáná tọ́mọ náà ò fi wà ná àgbọ́dọ̀ gbàgbọ́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 pé actually gbàtẹ́ wa kọ́ pé Ògbómọ̀ṣọ́ ní ń gbè Ògbómọ̀ṣọ́ yẹmi Amẹ́ríkà lẹ́ẹ̀ bá sọ mí sí Amẹ́ríkà mẹ́tí Yorùbá fẹ́ sọ pé àwọn ọ̀sáyé wa àmọ́ ìlú làwọn ti wọ̀ lọ sọ fún kádàrà ibi tó bá wù olúwa ní òbí ọ̀lọ́ ọmọ ìlú tó bá wù ọ tó bá wù ní òsì ọ bàbá tó bá wù ní òsì ọ lọ́mọ rẹ̀ torí ẹ lé gbogbo ẹjọ́ agbára wa lọ. eléyìí túmọ̀ sí pé kádàrá àwọn agbọ́dọ̀ gbàgbọ́ wọn ò ní kí wọ́n ṣe nǹkan o wọn ò sa amendment o wọn ò sa adjustment o wọn ò látúnṣe ká ń bẹ tó lé sí o àmọ́ gbàgbọ́ gbàgbọ́ kó ti síwájú ẹ̀ ó ń bẹ nínú tó ni torí rẹ̀.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 tọ àkọọ́lẹ̀ ti síwájú ó lówó wà ní ó síwájú pé tálákà lọ́jẹ̀ wà tálákà àkọọ́lẹ̀ síwájú kò ní mà ó ní àkọọ́lẹ̀ síwájú kò ní ní mà ó ní ní àkọọ́lẹ̀ síwájú pé gbogbo nǹkan tó máa sákàkà kọ ni wàá rí láì ṣe wàhálà àkọọ́lẹ̀ síwájú pé ìwọ òrì tiẹ̀ pẹ̀lú bàbá ńlá wàhálà àmọ́ padà rí àkọọ́lẹ̀ síwájú pé ìwọ ó ṣe wàhálà lásán ni.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 má ṣe gbàgbé láti ṣe sùúrù nígbà tá burú bá ṣẹlẹ̀ sí ọ gbàtí rere ṣẹlẹ̀ sí ọ ọ̀fẹ́jọ́ Allah kó fi sọ ẹnìkankan tá burú bá ṣẹlẹ̀ kí ló dé tó ọfẹ́ máa fẹjọ́ sùn káyé tó ọmọ pẹ́ dùn nígbà tí dáadáa ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ sùúrù sí náà nígbà tá ìdá bá dé tó bá dá Allah tó bá kú díẹ̀ káàtó àkọọ́lẹ̀ náà ni. kèé pé orogún ìyá mi ní ṣe mí àwọn àyè wọn ò mi délẹ̀ gbogbo àìnígbàgbọ́ lélẹ̀ máa ń gbìyànjú o láti bá tọmọlàkejì jẹ ṣùgbọ́n tí ọba sínú àkọọ́lẹ̀ pé yóò rí tiẹ̀ bàjẹ́ yọkàn sí wàhálà dànù àkọọ́lẹ̀ ti síwájú àkọọ́lẹ̀ yóò wá sọ pé kọ́ ọ gbìyànjú àkọọ́lẹ̀ kò ní kọ́ ọ máa bẹ Allah kọ́tọ̀ ọ ma rí ọ ìyẹn ni kété bá ń bẹ nú àkọọ́lẹ̀ pọ́tò rí ọgbẹ́sẹ̀ ọwọ́ ń bẹ Allah kó má rí ọgbẹ́sẹ̀ Allah lè tàtàrà kádàrà kọ́ bẹ̀hùn kọ́pa kádàrà pọ́tò rí ọgbẹ́sẹ̀ kọ́ parẹ́ àkọọ́lẹ̀ kò ní ní tó ó ti síwájú àkọọ́lẹ̀ kan tún ti wá wà kọ́ ọmọ sàdúà olúwa ẹlẹ́dàá wa yóò yí àkọọ́lẹ̀ kò ní ní tó yóò yí padà pẹ̀lú àdúà yóò padà dé kò ní tó yóò tún fẹ́ kù.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 wọn ìgbà kadara gbɔ, wọn máa wò pé agọ̀ n'ikala kálá gba kádàrà wọn máa wò pé àìgbátó ní kálá gba kádàrà gbọ́ torí máa ń sọ pé jáde sọ̀rọ̀ ara rẹ̀ má ma kíta ara rẹ̀ ọmọ bọ̀ dákẹ́ síbẹ̀ ṣe tẹ́tẹ́rẹ́ nu ẹ máa wòran àwa wíta ní ni ó ju agbára wa lọ àmọ́ á gbìyànjú ò pé kọ́ ò pé kọ́ kádàrá ò pé kọ́ ọmọ lóògùn kádàrá ò kọ́ ọmọ sọ́ra kádàrá ò pé ọba dórí títí tọ́ fẹ́ fóònù kọ́ ọmọ sáré tó sáré torí kí tirẹ́là ọmọ bá gbọ́ kádàrá ò sì sọ kọ́ ọmọ fẹ́yàwó nítorí tó tọ́ ọba bímọ ọgbọ́dọ̀ fẹ́yàwó náà ni ọba fẹ́yàwó kọ́ ọmọ ràn rárá ràn títí tí ó fi lóyún bá ń gbé tó fẹ́ sọ bẹ́ẹ̀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 ìṣìpẹ̀ ọwà àwọn kan tọrọ ìpẹ̀ lọ́dọ̀ Allah fáwọn míì ìpẹ́ wọn kú sọ́nà méjì ìtọrọ ọ̀pẹ̀ tá a tẹ́wọ́ gbà ẹlẹ́kejì ìtọrọ ọ̀pẹ̀ tá a ní tẹ́wọ́ gbà ìtọrọ ọ̀pẹ̀ eléyìí tá a tẹ́wọ́ gbà ó ń bùkátà májẹ̀mú méjì èyí tá a ní tẹ́wọ́ gbà májẹ̀mú méjèèjì ń sa ọ́ sá lọ. ọ̀sọ̀nù májẹ̀mú alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí wọ́n bá gba pé kọ́ tọrọ pẹ̀fẹ́ lomi olú ẹlẹ́dàá gbọ́dọ̀ yọ́nú sí mo yọ́nú sí ọ pé kọ́ tọrọ pẹ̀ fún wa táwa ni olú ọ̀yọ́nú sí àwọn ẹni tí ẹni bí àwọn ànábì rẹ̀ àwọn màláíkà rẹ̀ àwọn ẹni rẹ̀.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 Awa ma fẹ, máa fẹ́ bí kápẹ́ Allah ti ṣèdájọ́ ọmọ àlìjáná ti lọ àlìjáná rẹ̀ ọmọ anágán ti lọ sínú rẹ̀ torí òrùn yìí kò ṣe kò ṣe ṣe sùúrù á wà á gbéra á lọ baba ńlá wa ádámù aleyhi sẹlẹm pé wọ ádámù ìwọ lèèyàn àkọ́kọ́ tólu àkọ́kọ́ dá ó sì mú kí àwọn mẹ̀lẹ́kà forí kanlẹ̀ fún ọ.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 tí mo padà jẹ níbẹ̀ mi máa ń tí ó ṣẹlẹ̀ sí mi lónìí nafsi nafsi tara mi tó mi tara mi tó mi tó ti kó ló ti forí jìn Adam láti ayé ń bí ṣùgbọ́n ẹ̀ máa pa àwọn ànábì Allah àwọn aránṣẹ́ rẹ̀ àwọn jẹ́ni tí tún máa bẹ̀rù létí ti àwọn èèyàn táyì sá ànábì.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 alẹ́ ọ̀rùbẹ̀ mìíràn kàfẹ́rì iná dá yàrá ìrọ̀ olúwa ẹlẹ́dà má dẹ́ni kẹsì o nínú àwọn kèfèrí kọ́dà agbélédòkò tí ẹ jáde nù wọn má dà sí. a kí torí pé tó o bá fi lè dá wọn títọ̀ pa wọn rùn lónìí yudhillu ibadak wọ́n ti àwọn ẹrú rẹ lọ́nà ni. ولا yalidu إلا fajiran كفارا wọn ò sì ní bímọ kan àfàwọn pòkì àwọn kèfèrí kó nínú àsèmàǹtí ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ iwájú ọmọ tó pamọ́ àmọ́ years يسري seré ó ti lò nine hundred and fifty years láàrin wọn wọ́n bí ma lójú rẹ̀ ọmọ di bàbá bàbá ń di bàbá bàbá bàbá bàbá ń di bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá lójú inú àyíká. ó ti máa tí wọ́n ṣe látàárọ̀ bọ̀ gbogbo wa ni tìrọ̀lẹ́ òtò wa yàtọ̀ wa wò pé àdúrà òun ṣe àdúrà ó ti lágbára jù torí pé àdúrà náà mọ́ ọmọ torí tẹ́ máa ń ṣàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ ẹni tí ń gbẹ́ kòtò fọ́tà rẹ̀ má gbẹ́ kó jìn pọ̀ torí lè jẹ́ kan ní òkò bẹ́ẹ̀ pé wọ́n ló ṣubú bẹ́ẹ̀ kọ́ ọmọ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 ẹ̀rù ń bà mí lónìí bákan náà nígbà tí wọn tún bi anabi ibrahim léèrè tí àwọn náà ń jíròrò láàrin ara ta lẹni tó fojú àwọn olúwa àwọn eré ìmọ̀ báyìí wọn ni agbọ ọmọ kan tí ń jẹ ibrahim bí máa dákọ wọn láì dá wọn ni anta fa'alta hadha bi alihatina ya ibrahim ṣé ìwọ ló ṣe báyìí tó fojú àwọn olúwa àwọn eré ìmọ̀ báyìí wọ ibrahim ìlànà olúwa yìí ni wọn fa ọmọ ajẹ́pẹ́ nàbí Ibrahim èèyàn ìní wàá fojú àwọn olúwa rírí màbá yìí ah Ibrahim alayhi salaam wa sọ pé kọ́lá bẹ́ẹ̀ fà á lọ́hùn kẹ̀bí ìrọ̀hùn ọ̀gá wọn ọ̀gá wọn ló fojú wọn rí màá ẹbí wọn léèrè tí wọn bá mọ̀rọ̀ sọ wọn sọ fún yín kọ́ gà wọn bóyá jà ṣẹlẹ̀ so ẹnẹ́bí Ibrahim ni irọ́ tí wọ́n pa irọ́ kẹta ìgbà tó wọn àtìyàwó rẹ̀ sáárà tà tí wọ́n fẹ́ gba Egypt kọjá àwọn ẹ̀ṣọ́ Fáráò Fìràáhùn àtọ́jọ́ lórí Misra ń gbà náà wọ́n mú Ibrahim àtìyàwó rẹ̀ sáárátà ìgbà tí Fìràáhùn àti gbà yẹn oúnjẹ lójú kò mú ọ lọ tó bá ti róbìnrin tó rẹwà yọ gbà mọ́kọ rẹ̀ ni àbíkọ́ gbà bàbá rẹ̀ lọ́wọ́ àbíkọ́ gbà àbábúrò rẹ̀ lọ́wọ́ wọ́n wá nínú àwọn obìnrin tó rẹwà jù láyé yìí ní Sàárà ta wá gbàtà wa mú wọn ó di ọba Misra yìí wọ́n wá ń bi anabi Ibrahim léèrè pé bóòlù lè jẹ́ ọ ọlọ́mọ ìyá mi ìyàwó rẹ̀ sí ọlọ́mọ ìyá mi lóòótọ́ ọ̀parọ́ tọ́lọ́mọ ìyá rẹ̀ kan tọ́wọ́ àlàyé ńgbà náà nù jọ ń Islam ìmáàsì jọ ń ọmọ ìyá yín náà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 ẹ lọ bá nabi musa nàfsí nàfsí tèmi náà ti tó mi bẹ́ẹ̀ látọ̀dọ̀ anabi musa aleyhi salam bàbá dọ́dọ̀ anabi musa anabi musa àtúnkù àtúnrò ẹ bá wa tọrọ pẹ̀ anabi musa náà sọ pé mọ́ pààyàn mọ́ pààyàn náà ọmọ israẹli ẹ̀ má bí ó ti jẹ́ lónìí olúwa ti forí jẹun àmẹ́rù tún bà oní òní ká tún lọ sọ́dọ̀ anabi isa aleyhi salam. atụkwa àtúnrò fanabi Isa aleyhi salam oná ọgbọ́n wa oná sọ pé òun lè ṣe òun ní sọ ṣe ti ń bọ̀ lẹ́rù àmọ́ yóò sọ pé lè ṣe lẹ́mọ̀ náà ọwọ́ àgbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí tó bá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 àyè àpọ́nlé tó ga jù tí ò tọ́ sẹ́ni kankan àfa nàbí wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí pé tí wọ́n bá pè sọ láti tẹ̀ ẹ̀ máa ń sàdúrà kan. ke اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته màkọ́mà mahmud andan sọ̀nani ayé ẹ̀yìn kọ́tọ́ sẹ́ni kankan àfànàbí wa muhammad sallallahu alaihi wasallam ìsìnkú ayé ọ̀kárí mùsùlùmí àti káfíìn èmi àtàlìjẹnu gbólúwa à ń tọrọ ọ̀pẹ wípé kò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 ẹ̀kọ́ nìyẹn o fún wọn tó ń tọrọ àdúrà tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú àdúrà tó ń tọrọ ọkà tọrọ sangiliti ni ó ti kóńdì rẹ sangiliti bàbá wu Allah kó gbà bàbá sì kọ́ mọ́ gbà àwa ń kó bá a tọrọ wa gbéra ọlọ ṣubú forí ni màá bá sí ní fún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 torí àwọn ní sọ́ba ti rí sẹ́nìkan yẹn nìkan lójú rẹ̀ ń yàn mú ìpẹ̀kẹ́ dàlù àmọ́ Allah ń lọ a lè kárí rẹ̀ ní ẹ̀yìn gẹ́gẹ́ bóun ti ṣe yinra rẹ̀. olú ẹlẹ́dàá náà sọ pé gbórí sókè lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tọrọ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 torí kó dodo kò sí nǹkan kan míì tako bàjẹ́ rọ ọ padà wàá mọ òdodo ọ̀rọ̀ tó ń gbọ́ yìí tó bá pọ̀ láti gbàgbọ́ láyé kó tó kú ó rí yọ ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmù ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹni tó lọ́ọ́ báwọn ànábì kó tó di pé yọ ìyànjú ni yọ ìyànjú sí i nígbà tó bá wàá mọ̀ pé ànábì wa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

wọ́n ní ìgbà tó sọ pé àwọn màláíkà àwọn ìjẹ àwọn ìmu wọn ẹ̀ sùn ṣe lẹ́yìn ti jọ àwọn ròyìn Allah ẹ̀ ó lè jọ ṣùgbọ́n kì ṣe ròyìn ti Allah yẹ bí ó ti jẹ́ pé wọn náà ń gbọ́rọ̀ wọn náà ń sọ̀rọ̀ wọn náà ń jọ ìròyìn Allah ṣùgbọ́n ṣe ròyìn Allah. torí délé nǹkan jọ nǹkan kò túmọ̀ sí pẹ́rù nǹkan ni. wọ́n nígbà tí anabi alayhi wa tó bá forí kalẹ̀ ń jọ gbẹ̀ndàlù kìyàmà lẹ́yìn tó fẹ́ tọrọ ọ̀pẹ fún wa gbogbo wọ́n gbóhùn rẹ̀ bẹ́ẹ̀ ni báwo ni gbogbo wọ́n ti gbóhùn àwọn anabi tó síwájú tá a lọ bá نوح عليه السلام إبراهيم عليه السلام موسى وعيسى عليهم alayhi masalatu salam anabiyu muhammadun sallallahu alayhi wa sallam báwo la ṣe gbóhùn gbogbo wọn torí pé iye èèyàn tó lọ bó ní kálukú wọn kì í ṣe wàtá iye èèyàn tó lọ bó ní kálukú wọn pọ̀ gbogbo èèyàn gbogbo èèyàn àtàlùjọ́nu. tó ọlọ́run yóò mú wa gbọ́ kìí ṣe kí wọ́n lo gbohùngbohùn lọ́jọ́ gbẹ̀ǹdà òkèèyàn wọ́n láwọn gbèrò láti máa lo nìkọ́p ṣùgbọ́n ká àwọn kò fara mọ́ ọ lásìkò tí ì tò kí làwọn lè ṣe ọkọ rẹ̀ ń bùkátà gbẹ́sìn yìí wàhálà tí máa ń sábà ṣẹlẹ̀ ọkọ ní fẹ́ kí ìyàwó máa ṣẹ̀sìn ìyàwó ọ̀fẹ́ ṣe èwo nìyàwó lọ́fẹ́ ṣẹ̀sìn ọkọ òun lọ́rẹ́ pẹ̀jù wọ́n lọ́ọ́ yẹ kó ọ̀ràn ìyàwó rẹ lọ́wọ́ tí ó fi máa ṣe ẹ̀sìn lónìí gan-an láì jẹ́ pé dúró dọ̀la ṣùgbọ́n èrò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin àtàwọn mọ̀lẹ́bí wọn ni pé tóbìnrin bá ti ń lo nìkọ́ọ̀bù yóò sọ̀rọ̀ rẹ̀ dẹ́rù sọ́kọ lọ́rùn yóò di pé gbogbo nǹkan gbogbo nǹkan ọkọ ni ọmọ retí kó ṣe fọ bí ti ń kò gbogbo owó tọkọ bá ń pa lòun fojú sí pòǹfẹ́ máa gbà ń nígbà tó wọn sì gọ ó ní oṣù àlè máa wòran kọ́ máa lọ lò ní kọjá pé wọ́n ti bẹ́ jáde ìyàwó náà ti bẹ́ jáde kálukú wọ́wọ́ ká owó tíyàwó rẹ̀ máa ń wá kọ́ máa wá nítòsí ma èyí tó túmọ̀ sí kété máa ń lo nìkọ́ọ̀bù náà yóò ti tẹ̀síwájú pẹ̀lú pé ń ṣiṣẹ́ rẹ̀ tí kò lè wàá nulẹ̀ rẹ̀ náà kọ́ máa ṣiṣẹ́ tó yẹ pé yọ máa bí owó fún un lé náà àìmọye lè ṣe bẹ́ẹ̀ ti ṣe jẹ́. wọ́n ní sáwọn lè máa lo ìpara tí máa jẹ́ kí irun tí máa ń hù lójú kó pọ̀ rárá wọn ọ̀bẹ wọn ọ̀bẹ ọ̀wọ́ àwọn àbá tó lu wa bá ti jẹ́ ó hù lójú rẹ̀ náà ni. wọ́n ní téèyàn lè máa jẹ́ alùsùnà kó tún máa lọ bí mọ́ọ̀lì gbogbo ẹ ti takora hàn kéè sá alùsùnà nítorí pé sùnà téèyàn bá ń ṣe yọ yẹra fún bídà. ó ń ṣe bídà àwọn ni ọ bóyá níwájú àwọn olódò ẹgbẹ́ rẹ̀ nǹkan pè kò ní bá ti ṣe pẹ̀lú ni mọ́ọ̀lẹ̀ ẹni tí bá ti ń ṣe súnà ẹni bá ń bẹ̀ ah, lọ sí wa ń bẹ̀ ni wọ́n ní kí wọ́n bá wọn kí àyọkànú ni wọ́n ló mú láàrin ni ó ń ni wọ́n bí òun gbọ́nà zina ṣé ẹni tó ń pè ń bàbá òun ti yarí bàbá tèè ṣe bàbá gidi o ọ yarí kò lò wọ́n ṣàfi lọ́kọ ọ̀nà wo làwọn lè gbégbà ọ̀nà tẹ́ gbégbà ni pé tí wọ́n bá ti sọ pọ̀ là iná lọ́jọ́ tí àwọn ò fi ọ́ fún ọkọ tí wọn ò lágbára láti fi ọ́ fún ṣe ìwọ́sí lọ bá àwọn aṣíwájú nínú ẹ̀sìn Islam. àwọn ọba yín so yìgì lórúkọ Islam yóò ti jẹ́ pé yìgì ti so lálàáfíà ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríà táwọn eléyìí bá wá jókòó lọ́la tí wọ́n ń pariwo tí wọ́n ń tanra wọn dànù yọkàn jẹ́ pé tọ̀ kásá pé kinní kan ni lè jẹ́ arọ́ nà lọ àmọ́ wọ́n mọ̀ pé lódodo ńkọ́ ló so igi fún ọ eléyìí jẹ́ bó ti jẹ́. táwọn lè máa ṣe kọ́ ọmọ bíi ẹni ń pe yẹnni kí káwọn máa wí méjì méjì ó wá nínú hadith ti abdullahi ibn zayd eléyìí tí imaamu abu dawud tó gbé jáde pé wọn lè ṣe bẹ́ẹ̀ òun sì ni madhabu ti imaamu abi hanifa tó máa ń ṣe kọ́mọ wọn máa ń ṣe bí ìgbà tán pé sọ́láàtì ibi tó ti máa yàtọ̀ rẹ̀ kan ní qad qamati ssalatu qad qamati ssalatu. tó wọ́n ní ọ̀rọ̀ pé nídìí nǹkan mẹ́rin a gbọ́dọ̀ rí níbẹ̀ yìí pé ọ̀ ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ọ̀ ya pàṣẹ táàfin mọ́ ọlọ́mọlẹ́yìn rẹ̀ lódodo. onáni ta'atuhu fima amara àwọn àṣẹ tánàbì bá fi pọ́ ọkọ̀ máa tẹ̀lé wa tasdiquhu fima akhbara àwọn tánàbì sallallahu alaihi wasallam bá fi fún wa níròyìn kọ́ gbà lódodo. wàtẹ́rùkù máa ní hàn ánìhù wọ̀zẹ́jọ́ kó o sì pa gbogbo ń tánà bì ní ká má ṣe kọ́ pàtì gbogbo ń tọ́ jágbe mọ́ akíká jìnnà sí kò jìnnà sí. wà á lè yọ ọ̀bẹ̀dẹ̀ lọ́ha illa bima shara ó sì gbọ́dọ̀ sin Allah àfi ní ìbámu pẹ̀lú ń tánà bì sallallahu alayhi tó ṣe lófin. eléyìí ni àwọn ẹni tó bá ti gbà pé Muhammadun Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n gbọ́dọ̀ gba àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́. wọ́n ní mùsùlùmí bìnrin tó lọ lóyún ẹyẹ fún káfìrì àwọn ṣe ṣe ṣe láti yà wọn wọ́n tún kọ̀ láti yàrá wọn ẹ̀yin lẹ́yìn máa ní mùsùlùmí bìnrin ìsìláàmù gan kò yé tó bá lóyún fún mùsùlùmí gan lọ́nà zina ọ̀daràn ni láti wá pọ̀ lọ lóyún fún dínkà pọ́ọ̀lù so eléyìí túmọ̀ sí pé ara burú tó ṣe àwọn èèyàn láwùjọ nìyẹn ìgbà tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam fún kankan wọ́n kì í kọ́ nípa rẹ̀ wọ́n kì í gbọ́ nípa rẹ̀ àwọn àti èèyàn ó ti pọ̀ jù tọ́ wọ́n ní tó bá pa àwọn lọ sóde olókùú kí ni káwọn ó ṣe ó ní lọ nì nígbà tí èsì pọ̀ ọmọdé ni ọ wọ́n gbé ọlọ́ntúláàsì tó bá sì gbé ọlọ́ntúláàsì wọ́n mú ọmọlẹ̀ ntúláàsì ni wọ́n bá mú ọmọ lẹ́nu túláàsì wọ́n fi túláàsì kó oúnjẹ sí ọ lẹ́nu ni kí ló wá lọ. àbí wọ gan ọfẹ́ sèrànù ọfẹ́ sèrègbè ó dàbí ẹnìkanu ó ní ẹ òun lọ sí ọjọ́ kẹjọ olóku òun èé lọ lóòótọ́ àmọ́ òun fẹ́ òun mọ̀ pé wáàzì ọ̀pọ̀ ọjọ́ náà òun fẹ́ ṣe wáàzì ẹ gbọ́rọ̀ irọ́ lásán àwọn bídíà lásán tọ́ǹtàn rẹ̀ dànù débi bídíà náà ti máa ń ṣe wáàzì. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́wàá màmá kan ní alọ́bí olókùn wọn wá gbá mọ́là fún wa ṣé sàrà là ń jẹ ní àbóúnjẹ olókùn oúnjẹ olókùn <laughs> lẹ̀ jẹ oúnjẹ olókùn lẹ̀ jẹ ẹ ti ṣe ọ̀vọ̀ sáńbẹ̀ yìí kẹlọ eléyìí jẹ bó ti ṣe jẹ wọ́n ní sáwọn lè máa pe àdúgbò kan sànù àjẹ táwọn oníkàyẹ máa pè bẹ́ẹ̀ tòtò wá gbàdúgbò ilẹ̀ ń sọ pápá bẹ́ẹ̀dẹ̀ wọn ń pè bí mo rò pé yé so ẹ bá ti wá sí pápá bẹ́ẹ̀dẹ̀ ibẹ̀ làlùmẹ́dínà wà tó yé wa ẹ̀hẹ́n bóyá láyé john àwọn èèyàn dá a mọ̀ pé sànù àjèyìn torí pé gbà kan bẹ tí wọ́n tú gbogbo signpost lábàáwá àdúgbò lẹ́yìn tí baálẹ̀ area yìí ti ṣòfin. So wípé kí wọ́n ba bá wọn pé àyè àwọn ń sànù àjẹmá pápá bẹ́ẹ̀dẹ̀ ni kí wọ́n ba bá wọn pè so àwọn ẹni tó comply tí wọ́n sì kọ sànù àjẹ sára signpost wọn gbogbo ẹ̀ ni wọ́n gé lọ gbàtà tó gbà páwọn ọkọ̀ pápá bẹ́ẹ̀dẹ̀ sí gẹ́gẹ́ bí ọkọ̀ àdúgbò ni wọ́n tó dá padà fún wa wọ́n sì kọ́ wọ́n sáyẹ̀nsì kan tó dé wọ́n lọ tún rí tó àmọ́ ńgbà tó pè tó ti kù lórí ti pẹ́ ńlọ́wà lẹ́nu yín lẹ́fí ń béèrè béèrè yìí pápá kíni wọ́n ń pè bí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé pápá mi tún pọ̀ lẹ̀ ibi pápá kíni pápá alájìkí pápá kíni pápá adéyẹmá pápá kítúni tó gbogbo ẹ lóríṣiríṣi so ara àwọn pápá mọ́sáfẹ́jọ́ area ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní ìyàwó bàbá àwọn ọ̀parọ́ mọ́ ìyàwó ọ̀parọ́ mọ́ ìyá àwọn wípé ìyá àwọn rí oògùn mọ́ àbáwọlé gbogbo àwọn fámìlì bàbá àwọn wá péjú wọ́n pèsè wọ́n fọ́ àbáwọlé torí ìyá tọ́jú orogún rẹ̀ níbi tó rí má nì ìgbà tí wọ́n wá wúlẹ̀ wọn bá bóògùn kí ni káwọn ó ṣe fún ìyá yìí ẹ sì nà sí àfùnù. àníyàn rẹ̀ ọ̀dà táníyàn rẹ̀ bá da ó ní máa ro aburú sí ǹdéyàn bá ti ń ó kọjá pé tó ń sènù ológun ni ọ́ ó bára rẹ̀ àbí ó bára rẹ̀ ó bára rẹ̀ sábàá sì pèèyàn lólógun yorùbá a máa sọ́ra fómi rẹ̀ àbá ní sọ́ra ṣé àmàlà ni ọ̀ wá kọ́ fún ọ lọ́ọ́ máa jẹ ló lè ń pa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o yóò sì wá sanwó símẹ́ǹtì ilẹ̀ tẹ́ fọ́ nítorí pé símẹ́ǹtì ti wọ́n báyìí òun ló jẹ́ kẹ́ fọ́lẹ̀ àbí òun kọ́ ni so yọ yọ gba bíríkìlẹ̀yà ẹ wá kíyèsí kọ́mẹ́tẹ̀ pé gbàtẹ́ ń bá rẹ ni wọ́n wá sẹ̀sẹ̀ rí oògùn má bẹ̀ báyìí ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní dajal sẹ́nìkan rírí ni mímọ̀ bí wọ́n rírí àbí wọn ò rírí kọ́ lọ́jà kọ́ gbàgbọ́ pé ń bọ̀ kó sì máa bẹ Allah káburú tí ó fi ṣe àwọn èèyàn ọmọ sí ọ wọ́n lè má sí láyé má àwọn àrọ́mọdọ́mọ rẹ lè wà láyé tó máa bẹ Allah eléyìí ní tọ́jà ìbéèrè tí ò ní tùmọ̀ lélẹ́yìí. wọ́n ní táwọn bá gba ibi tí wọ́n ti ń bọ́gi bọ̀pẹ̀ kọjá tí wọ́n gbèrè síbẹ̀ kí ni káwọn ò sè kí ni wọ́n fẹ́ sè kí ni wọ́n gba bẹ̀ sí kí ni wọ́n gba bẹ̀ sí tọ́lá pàgbára rẹ̀ ká kó gbé kandíyàn kó gbé lọ tó ti fọ́ torí pé ò ní ké kò ní ké wàláì kò ní ké torí gí ni kò lè ké. ó gbé tọba tí wàá gbé débi kan ọ̀là mọ́lẹ̀ ó lè ti fọ́ náà torí pé ó lè má làgbà lọ títí má ó ti pẹ mbẹ tọba ti bínú là mọ́lẹ̀ ó lè pín mẹta tí ọba ti gbà lẹ́rọ̀ ọwọ́ àké ọ̀fọ̀ sábà wọn béèrè pé ta ló ṣe léyìí nù ń dédé kì í gbèjà ara rẹ̀ ẹni tí ń bó òòṣà ní máa gbèjà òòṣà. wọ́n lẹ́nìkan fẹ́ rajà táwọn ò ní àwọn tí wàá fowó kún un ṣé ń táwọn ṣe dáa ọ̀dà tẹ́ẹ̀bà ti kójú owó àtèrè àti ń tẹ́ fi kún fẹ́ni tó lọ́jà iye tí mo rí ta ni tó a máa ńgbà tí ń gọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ ọjà tẹ́ta wọ́n kọ́ lọ lọ́jà báwo ló ṣe fẹ́ sọ pé ó jèrè lẹ́yìn ìjọba ó ṣe jẹ́ táwọn lè máa yá ná nínú owó mọ́ṣáláṣí pẹ̀lú ẹ̀mí pé àwọn ọ̀dà padà ẹ̀yin náà mọ̀ pé ọ̀dà ẹ̀ ń jàǹbá mọ́sálásí owó tó bá ti pẹ̀lú mọ́sálásí ẹnìkan gbọ́dọ̀ ya à ń bọ̀ síbọ̀ pé a wà á múnú mọ́sálásí a kò fẹ́ nìkan nínú àwọn abẹnugan kọ́mítì nítorí kọ́ fẹ́yàwó àbọ̀ fẹ́ yọ wá jẹ àjẹmánu tiẹ̀ láéláé tí ò ní dá haram. owó tó máa pè lówó mọ́sálásí mọ́sálásí wọ́n máa fi tún ṣe mọ́sálásí wọ́n máa fi tún ṣe àfi tó wá pé wọ́n sọ pé owó yìí o mọ́sálásí lónìí tí kọ́jà pa ṣe ṣọ́ọ̀bù rẹ́gẹ́dẹ́ síta àwọn afimájẹ̀mú di ẹni tó lè gbà àti tí wọ́n máa ṣe ń bẹ̀ tí ò ní takò ẹ̀sìn Islam àwọn sọ pé gbogbo owó tó máa ń pa lára ṣọ́ọ̀bù yẹn àfi ṣe wákù fún mọ́sálásí kí wọ́n máa múnú rẹ̀ tún mọ́sálásí ṣe kó máa san oṣù fún imam kó máa san oṣù fún àwọn tí máa ń tọ́jú mọ́sálásí ẹni tí máa ń pèpè fún sọ́dá kí gbogbo wọn máa gbowó oṣù mbẹ́ a gbọ́dọ̀ ná fún tó yàtọ̀ sí gbogbo nǹkan bá là kalẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní bóyá ṣáájú àbí lẹ́yìn introduction bàbá ìyàwó ti yọ̀ǹda sáwọn lè máa ríra wọn pẹ̀lú ìyàwó táwọn fẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ ríra yín kólẹ́ ti fẹ́ ríra yín ẹ gbọ́dọ̀ ríra yín yọ̀ǹda kí ni jẹ́ yọ̀ǹda ó dìgbà tí bàbá rẹ̀ bá lọ́n fi fún níyàwó wọn náà lọ gbà á níyàwó. sẹ́wọ̀n kíkọ̀ sẹlẹ̀ bàbá ni mo yọ̀ǹda sì kàn fẹ́ ọ níyàwó wọn náà lọ gbà á níyàwó tọ́ba yọ̀ǹda wọ́n ni mo gbà á èmi náà yọ̀ǹda èmi náà fara mọ́ ọ̀daràn fọ́daràn ní nǹkan gbọ́dọ̀ eléyìí táwọn bá fẹ́ ṣe sọ̀látul ìṣá àtàsùbà táwọn lè ké súrà tó gùn gan ẹ lè ké súrà tó gùn gan lásùbà àmẹ́mẹ́kẹ́ tó gùn gan ní sọ̀látul ìṣá torí lórí rẹ̀ la Nábì fi bá Mu'adh ibn Jabal wí ife afatanun anta ya Mu'adh tẹ́ sọ́n fìtínà ni wa Mu'adh ọ̀dẹ́nulé Baqara ó tó rùkú òrùkú ó tó rùkú òrùkú ní sọ̀látul ìṣá kí ló dé tẹ̀ kéru wa shamsi wa duhaha wa tini wa zaitun kí ló dé tẹ̀ kérò àwọn súra tó fi wá jẹ́ pé bákọ́rà lọ gbẹ́nulé ó tún tètè mẹ́nu kó ń bẹ́ sọfẹ́sì tí náà àwọn èèyàn díẹ̀ sìn tọ́ wọn láwọn sálámà alákọ̀ọ́kọ́ ni tó bá dé kí ni ìdájọ́ sọ láti àwọn inṣàlá sọ láti yẹn ti pé. wọ́n ní bolọ́mọ́ dàgbà dé tí òfin ní jọ́ràn yẹn lórí bàbá rẹ̀ pé kọ́ bọ́ ọmọ tó bá ti bàlágà ni ọmọkùnrin tẹ́ bá ti bàlágà ó ti parí má di wàhálà sí bàbá rẹ lọ́rùn a sì sọ pé tó bá pẹ́ téèyàn tó bàlágà ọdún mélòó fifteen years wọ́n ti wọ́ tààtì bàbá rẹ tún fún ọ lówó oúnjẹ dì sí onítorí pé o graduate o ti rí sẹ́ ẹ gbọ́rọ̀ njẹ́ o wá ló tó gbọ́n njẹ́ o ló tó sànù bàbá rẹ̀ nǹkan àwọn bàbá bàbá kù sùúrù. ara tá a fi sọ pé kẹgbẹ́sìn islam yé nu ọmọ dànù ẹ máa fi yé gbogbo etí mò ń fọ ìmọ̀ ń sànù rẹ̀ nù gẹ́gẹ́ bí islam látọ̀dún méje sẹ́yìn ni ò ti yẹ kí n fún ọ lówó tí wọ́n sọ pé látọ̀dún méje sẹ́yìn ó ti pọ́ ọdún mélòó báyìí twenty two years ló ti yẹ kó mi sọ ọmọ ṣá àmọ́ rẹ̀ láti kékeré ẹ fi gbọ́n ọdún ọmọ fẹ́ gbọ́n kò ní gbọ́n o ẹ pọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ó yẹ kí wọ́n ti gbọ́n ju fẹ́ ṣe gbọ́n lọ yóò sọ̀rọ̀ rẹ̀ dẹ́rù bàbá rẹ̀ ni ó béèrè owó dájú òfowó ránṣẹ́ tó ti thirty five owó kí ni wọ́n fẹ́ fún ọmọ ó ní wọ́n tó sànù bàbá wọn. bófin islam ṣe wí ni ọmọkùnrin tó bá ti bàlágà kìí sọ̀rọ̀ àyàn lórí bàbá rẹ̀ kíkẹ́ kó tún máa náwó lé ọ lórí ma nàmbà fẹ́ ni kìí ṣe nàmbà túlà ẹ mi ti graduate Allah ló ní kó graduate bàbá graduate Allah sọ pé bàbá rẹ̀ lọ́gbọ́dọ̀ sanwó rẹ̀ ọwọ́ sanwó sukuu ara rẹ̀ òfin wa graduate ọwọ́ arúgbó wa ni actually dáàdi ẹ̀ má retí mi o torí gbà tí wọ́n lọ sukuu yẹn ṣàánú mi tó bá tó dàn o. tí bàbá rẹ bá fọ ní ìdàkejì àdúrà ó pò sèwọn táwọn ọba bí ọ lọ skul tí wọn bá bọ fà tí wọn bá fàdúrà ràn ọ lọ gbogbo sẹtò sí tó fi parí skul yọ yọrí sí rere àbọ̀ ọmọ pé àwọn èèyàn kàn ń ṣiṣẹ́ gbá mi tí ò ní yọrí sí rere bóyá òbí ti fún lépè torí de eléyìí nítòbí ń ṣe lórí ọmọ ó ti pọ̀ jù ọ̀hání wa àti bàbá rẹ ẹjọ kẹsẹ̀ bọ́ sòkòtò kan náà á rẹ ni tí ó sùn sápò ọ̀tún àbápò sí láàmú atutọ́ sí apò sí lókun ìgbà sápò sí yẹn ọba ti jẹ́ kébìlà. wọ́n á ní táwọn bá wọ ibi tí wọ́n ti ṣe dánilẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí táwọn yan náà fìlà bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀gbọ́dọ̀ jókòó ní mọ́ṣáláṣí àfi kó ṣe tahiyatul masjid táwọn mùnàfíkì ọmọ abẹ́nu náà láéláé ni dáadáa inú náà ni wọ́n máa bẹ láéláé. tí nǹkan kan bá tuju láéláé lọ àwọn ni gbàtà àwọn kẹsìrì ọmọ abẹ nùnà láéláé mùnàfíkì wa ń kọ tó ń jẹ pé kófrón plus kẹsìrì tí a tún lé tọ. wọ́n ní obìnrin ni ó fẹ́ lọ́kọ àmọ́ fẹ́ fẹ́ náà. àbí ọkùnrin lọ́fẹ́ ní ìyàwó kọ̀fẹ́ fẹ́ alùsùnà tó ti wá fẹ́ alùsùnà ta ló tún fẹ́ radarada lọ́fẹ́ lẹ́sìmọ̀ pé àti kọ̀ǹtúrò alùradaràda wàhálà ni wàhálà ti pé nǹkan bídíà wàláhì wàhálà torí bá àwọn bídíà àwọn náà ń ṣe bídíà gẹ́gẹ́ bí ni wọn ò ní pátì àwọn fẹ́ yí ọ ni torí rẹ̀ kí n lọ ó kí ẹsẹ̀sìn ọmọ anabi sọlá sọlá ní ẹlẹ́sìn ní kẹfẹ́ sọ sọ fún ọpẹ ẹlẹ́sìn ni sọba ní ẹlẹ́sìn ó túmọ̀ sí pẹ́sìn òdodo sẹ́ni tẹ́ yọ́nú sí ẹ̀sìn àtiwá rẹ̀ tọ́ba wa tọrọ ọmọ yín ẹ̀fọ́ ọmọ fún ẹ̀sìn àtiwá rẹ̀ tẹ́ yọ́nú sí tẹ́ ẹ̀sìn tọ̀ríkọ̀ wọn ni kẹ́ yọ́nú sí àbí ń sin ẹ̀sìn súnà sọ ti ṣe rí nìyẹn tọ́ba lọ mú mu kó mu ó ṣe rẹ ni o. wọ́n ní tóbìnrin lè jẹ́ maharama fóbìnrin ẹgbẹ́ rẹ̀ lórí ìrìn àjò rárá o wọn ò bá tóbu àwọn ò bá tó ẹgbẹ̀rún kọ́tọ́ mọ́tàbí imam Malik àtọ̀rọ̀ imam Shafi'i ìlà wọn sọ pé tóbìnrin bá pọ̀ tọkàn balẹ̀ sí wọn wọn lè jọ travel ètò ọ̀dọ́gba ni pé ọkùnrin ni maharam. kò bá àjọkọ kò bá jẹ́ bàbá kò bá jẹ́ gbọ́n obìnrin kò bá jẹ́ àbúrò rẹ̀ kò bá jẹ́ ọmọ rẹ̀ tí èso ọmọ pínrín sí tí wọ́n lè fi ti ń gọ́ọ̀mù tà. wọ́n ní sábà ti wà lìjánà ṣé àárí Allahu lálìjánà ni bẹ́ẹ̀ ni kódà kìí ṣèjọ kan olú ẹlẹ́dàá wa nígbà àkọ́kọ́ tó bá kọ́ fẹ́ fi ọfẹ ọfẹ jẹ káwọn ọmọ àlùjáná rọrùn yóò ní ẹ ti rí àwọn àdẹ̀rà tí mo ṣe fún yín ṣé fẹ́ kí n ṣe nǹkan kan fún yín tó tún ju gbogbo ìdẹ̀ra tẹ wà ń bẹ̀ yìí lọ àwọn ọmọ àlùjáná sọ pé à yà rọ́bànà èyí tó ṣe fún wa yín náà ti tó à ọ̀gá gbogbo gíga lọ olùwà ẹlẹ́dàá wa yóò wá fi ojú rẹ̀ hàn wá. tí àwọn ọmọ àlìjẹ́nà bá rojú Allah ìgbádùn yóò ti pọ̀jù débi kí wọ́n rí pé gbogbo gbádùn táwọn wà nù rẹ̀ tẹ́lẹ̀ kọjá mọ̀ kankan ṣáájú káwọn tó rojú Allah à ń bẹ Allah kọ́mọ́sẹ̀lẹ̀ wà wá. nínú hadith nígbà tá a ti sàlàyé ọ̀rọ̀ àlìjẹ́nà ọ̀rọ̀ dajjal gbogbo ilé àti sọ́rí ní bushra series tó pọ̀ nínú hadith Allahu máa fi ojú rẹ̀ hàn wá nínú gbogbo ọjọ́ jùmọ̀ lálìjánà ní gbogbo ọjọ́ jùmọ̀ abẹ́ Allah kó má ṣe wà wá ó ti tó bá abẹ́ Allah kó fún wa fi sórí lọ́lọ́ pé ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك